إن الحمد لله تعالى <clears throat> نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọmọ ọ̀gbà ààrẹ ọba tí ọpẹ́ sí ayé ọba tí ó jẹ́ ẹlẹ́yìn a fi fún ọlọ́run tààrà torí pé òun òní olóko jùlọ lérí àwọn orin àti fún wa lọ́lọ́kùnrin lérí àwọn àánú tí ó káwọ́ rẹ̀ kúrò lára kálukú wa nígbà kọ̀ọ̀kan. ètò ga jù bẹ́ẹ̀ náà ní ìlera ti Islam نحمده ونشكره على أن جعلنا من أتباع نبيه محمد صلى الله عليه وآله وسلم وهذا فضل من الله تعالى ليس بحق بل فضل من عند الله وإذا كان من إرادته أن يجعلنا من المشركين والكفار ماذا نفعل أطيبها الله تعالى تبير دارك نواه تابجه مسلمين bó bá jọ kan kú náà ló ṣe wá kí bí kí bá ṣe pé àánú ọlọ́run lọ́lọ́run máa fi jẹ́ kí èèyàn máa ní torí pé ìyá mi ilé yẹ̀ṣà òun ní máa fẹni tó bá wù mọ́nà wà ìlà kàlà tààdì bẹ́ẹ̀ sì ni ìwọ òsìgbè ti ẹni kankan mọ́nà ìnáka látàdì mọ́nàbà ẹ tó wù ọ òòrùn mọ́nà wọ́n lè tàdì mọ́nàbà kò ṣeé ṣe fún ọ wàlákin Allah yahdi man ẹ̀tọ́ wà láàrin ìlú mọ́nà ọlọ́run tó fọ́nà ìmọ̀ wa ìdí wa máa jẹ́ kí nǹkan ó dàrú <clears throat> mọ́yà lójú tí ìrújú dídé tí ó tún wá máa ń tẹ̀yẹ̀ méjì mẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ tó wa torí ọ̀kan nínú ìran kúfúrù ìṣekèfèrí là ń pè ní kúfúrù ṣák wọ́n wá yusọ́ọ̀lì wàyàsùn تراه بين المسلمين في المساجد يصلي معهم وفي شهر رمضان يصوم رمضان ẹ̀rí mùsùlùmí lẹ́lùmí yóò máa kírun láwọn mẹ́ṣáláṣí ìmọ̀ na kírun àwẹ̀ rọ̀mọ́tọ́n ní yóò gbà kódà gan yóò ṣe hajj nínú èyí tó ní ṣẹ́kù yóò tún máa wà máa dárìkà wà káàsì náà tó ń tibẹ̀ kẹfìrí wà máa sábà kú fúri yìí kí ló ṣokùnfà ìjẹ́ kẹfìrí rẹ̀ lè anáhu yasukú fi sídìkì fi sídìkì kọ̀ọ̀án fi sídìkì àti torí pé ó ń ṣe iyèméjì lórí òdodo kọ̀ọ̀án ó ń ṣe iyèméjì lórí òdodo ẹ̀sìn àwọn ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ nínú alukur'an tó náà sì ní ká tó ní gbọ́ àwọn àlàyé kan bẹ nínú súnà tá a ṣe tó náà rí ká tó rí gbọ́ àmọ́ ń ṣe èméjì lórí ẹ̀fẹ́ ṣó lè rí bẹ́ẹ̀ ẹlòmíì kò gbà pé yàwó àna sàárì ó ń ṣe èméjì lórí ẹ̀ kẹmọ́ àyàwó àtẹmọ́ sàdédé wa irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn tàbí mùsùlùmí هذا كفر شك أو يشك في كفر الكافرين هاي ولا سيما النصارى يظن بأن الله أحبة من أحبة من أحبة هم عباد لكن في الطريق يختلف لا دوت ولو بعض النصارى هنا عباد هنا náà àwọn olólùfẹ́ ọlọ́run náà ní ojú ọ̀nà ló kàn yàtọ̀ wàhálà yẹ̀ṣíkù fi sídìkì kan lè lẹ́yìn tàhálà kò kábàrọ̀ tààlà náà kọ́ọ̀lù iná lọ́ha báyìí sàlàbà لقد كفر الذين قالوا إن المسيح ابن الله هذا هو rọ àwọn èèyàn ni wọ́n bá àwọn akínú kí wọ́n máa gba àwọn wọ́n sí lójú ọ̀nà kọ̀díyà ṣùkú fil hudud مثلا بقطع يد سارق أو بضرب الزاني والزانية أو برجم الشيخ والشيخة إذا زنيا أري ó lè máa ṣe méjì lórí àwọn ìdájọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí ká gé ọwọ́ ẹni tó jalè nígbàtí tó gbé tó bá ti tó ìwọ̀n ta lè gé lọ́wọ́ ká fún ẹ tó ṣe zìnà lẹ́gbà ọgọ́rùn-ún bó ṣe wà ní sọ́rọ́tù náà àbí ẹ tó jáde ilé kọ tàbádélé bọ̀ tàbọ́kùnrin tó ti lóbìnrin yìí àbí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ká sọ wọ́n lókò pa yóò máa ṣe èméjì ká ọlọ́run òróró iye méjì òun ti gbé kó Islam torí náà tẹ́yìn ọ bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí alẹ́lẹ̀ hàkì wà sílì lórí òdodo àti ìgbà òdodo lódodo láì kò ní máa ṣe èméjì rárá tó tilẹ̀ kò máa ẹ bá wo Suratul Baqara lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti fún wa ní eré ìgbè gbogbo tá a bá pàdé nínú Al-Qur'an nínú Suratul Fatiha ọlọ́run ní dhalika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin kíkà kejì dhalika al-kitab dhalika al-kitab la rayba fihi hudan lil-muttaqin àkọ́kọ́ tí kùránì kọ́ wọ́n dánù tó gbọ́dànù kúrò nínú àkídà nínú àdìsọ́kàn ọmọnìyàn nínú àdìsọ́kàn mùsùlùmí nínú orí wa nínú àbẹ́ ètò àhámbérí òǹkà àbẹ́ ètò òǹkà àbẹ́ ètò wọ́n ń kà sí ọ létí àbẹ́ èyí tí wọ́n náà ojú rẹ̀ kà ní ọlọ́ni lára ìbẹ̀ kò sí èméjì bẹ́ annahu min indillah gbọ́dọ̀ náà ló ìtọ́sọ́nà ذلك الكتاب لا ريب في أولا ذلك الكتاب لا ريب معنى ذلك ذلك الكتاب من عند لا لا شك فيه انه من عند الله تكونوا ترى صوم هو إلى القرآن خصية لكي لا قدر الله رجوع إن بنت من فهو القيام كي كائنا ذلك الكتاب لا ريب فيه هدى المتقين kíra ẹ̀rẹ́ yíò alùkọ̀hán láàárọ̀ ìgbà fi gbogbo tó bá ti bá nù rẹ̀ bó ṣe rínú mọ́tún já àkàrẹ̀ láàmù kò sí èmi jì bẹ́ẹ̀ bó bá dàbí ẹni pé ò rí bẹ́ẹ̀ àbí ìwọ orí tí ò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ lójú ti ẹni nítorí kíni nítorí ìmọ̀ ti ẹ tí ò kó tó nítorí ti ẹ tó kúrú nítorí nítorí làákàyè tó ṣe pé kò lè gbé lásìkò láàárọ̀ ìlàfí kò sí ìrètí kan bẹ́ẹ̀ òhúdá ní ìmọ̀tàfí ìmọ̀nà ní fún àwọn ọ̀páyà ọlọ́run ọlọ́run fi ṣe wá mùsùlùmí mọ́ṣẹ̀ wá lóní èméjì orúkọ ní èméjì yẹn yakúnù máa ẹ̀ka lẹ́nà yàwó malàkíyà yàwó máa yakúnù lọ́hùn tààlà wọn tó zúri yàwó máa yọ ẹ̀yà ara yín sọ́tọ̀ gbẹ̀rẹ̀ ẹ̀kú láàrin àwọn mùsùlùmí ìyẹn ló sọ̀rọ̀ sí yáa fún torí pé ọlọ́run ọba ní kí ọlá sọ fún wa nígbà tí gbogbo wa bá dìbò gbogbo wa máa lọ fàyídà ahùn mi táàbì ẹ̀rí nínú sọ̀rọ̀ tó náà dáa ọlọ́run nígbà tí wọ́n sọ àwọn kìkìrì tí wọ́n ṣì lé àìdá kúnnà àìdá ọ̀mẹ́ni mẹ́sàn-án kọ́ọ̀lù kílíkà ìdá nǹkan kọ́ọ̀fì فإنما هي زجرة واحدة wọ́n ti ṣe méjì táwọn lè wá táwọn padà sáyé mọ́ nígbà táwọn ti di egun tó egungun tó ti kù hẹ́hẹ́ gbogbo ẹran àwọn ti jẹ́ra ọlọ́ọ̀pá nígbà omi àbáṣẹ wọ́n bá ara wọn ní gbangba àdájọ́ ọ̀rọ̀ gbogbo aláwà wà papọ̀ ìjọra ọlọ́wà ni wọ́n ń tọ́ lórí ẹ̀wọ̀n máa ń yọ ẹ̀yìn ẹlẹ́ṣẹ̀ ẹ̀yìn kékeré ẹ̀kọ́ sọ́tọ̀ ẹ̀kú làwọn àwọn mọ̀náfíìsì náà rá àti ṣe méjì áṣà àwọn kò láàrin ọ̀nà ẹ̀sàn ìsàn làwọn ó gbà nínú àkọ́kọ́ tí ó ṣe wọ́n ni pé wọ́n bàbá wọn láàrin mùsùlùmí ṣùgbọ́n ìmọ́lẹ̀ ó mùsùlùmí hadith kò ní sí ìmọ́lẹ̀ kankan fáwọn wọn a máa sọ fáwọn mùsùlùmí òṣòro náà dr ìsìn náà ẹwà wa náà kí ní wà jẹ́lẹ̀ àbàlì ìrìjẹ́ ọ̀rọ̀ ẹṣẹ́ rí padà ẹ̀rí iṣẹ́ ìsọpẹ́ ìwà mọ̀lẹ̀ kí ní ṣe yẹn pa àwọn onímọ̀lẹ̀ ní ẹ̀lọ mú ti ẹṣẹ́ rí padà ọlọ́run bá ti wá ṣe rí padà báyìí a kàn fi ògiri kan ṣe òpin yà láàrin àwọn àti àwọn mòmìnì ọ̀dọ́ tí wọn lọ́rùn yìí abẹ́rẹ́ lọ́dọ̀ àwọn mòmìnì lọ́rùn ló ti jẹ́ ìpadà ní èrè jù ọlọ́mọṣẹ́wá lórí ẹ̀rẹ́ jù ọlọ́run ṣe wá mùsùlùmí mẹ́ṣẹ̀ wá kí mo jẹ́ ìdí Allahu Ta'ala ọ̀kan ṣoṣo ní kò pé méjì lè lé mẹ́ta kò sí bí mẹ́rin kan bí kò lórogún bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rẹ̀ kan kò sí fún kò sí aláfiwé fún Allahu Ta'ala kò sì sí aláfijọ kan fún òun ni alágbára tó kápá òun ni olùmọ̀ tó jẹ́ alámọ̀tà òun ni ẹni tí máa gbèrò tó sì ní kápá lórí èròǹgbà rẹ̀ ààlè ìtú èrò tọ́lọ̀ sí wish ẹ̀mẹ́ wish ní ìsìn tí mo bá lérò ní pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan là máa ń gbèrò tọwọ́ wọn ní tó just wishful thinking kìí ṣe tàlà fàáàlì ní náà yorí in tó bá gbà lérò ní oṣù wọ́yẹ fàáàlì máa yẹ̀ṣà in tó bá gbùfẹ́ náà ní oṣù tí ó sì tẹ́ni pé yẹ rẹ̀ wọ̀ láàyè alú àmàyà àìdé àìdí ọlọ́run léèrè èé ṣe tó fi ṣe lè kó wá sọ fẹ́nu ẹ̀ ẹ̀ tó bá ti ẹ̀rí kọ́ lóòdì wàhúrù àlè gbogbo èèyàn láti di àtàǹjà náà pé kí wọ́n wá rújù wọn nípa tó ṣe lórí ayẹ lẹ́bí ayé àtọmọ yẹn kà nínú kò ayé ti kílẹ̀ kan alẹ́ ní kọ́lákọ́lé mọ́wúta wàlẹ̀ ẹ̀yà àtà ní abẹ́lẹ́wà kọ́m ayyukum ahsanu amala وهو العزيز الغفور نصره الملك البارد الذي خلق الموت ان تدايكو والحياة àti ìṣẹ̀mí mọ̀bẹ̀láì kí ló dé tó fi gbé méjèèjì kalẹ̀ léyàmílò wa kó ayyukum ahsanu amala láti lè jẹ́ kí ó máa jẹ́ àdánwò fún yín kó bá fi sẹ́yìn wò pé talẹ̀ ìdíògbè àyíṣẹ́ dáadáa wọ́n mú wọn làwọn ní sọ́lọ́gbọ́n Allahu ta'ala ọba alágbára ni alàọ́bí nínú ìtumọ̀ rẹ̀ òun náà ni alágbára nínú ìtumọ̀ rẹ̀ náà ni gọ́ọ̀lìbọ̀ gọ́ọ̀lìbọ̀ àwọn olùborí òun ni aláàmì ìtura fẹ́ ṣe ọwọ́ àbúrúsọ ń kọ fún ọba aláforíjì mo jẹ́ ilé Allahu ta'ala olóná òjíṣẹ́ ńlá Muhammad sallallahu afàlìjànú rẹ̀ ọ̀sálàmọ́rù tààrà nàbíyà hún muhammadan sallallahu alaihi wasallam ìlà sàkọlẹ́yìn ayé ìlàlẹ̀ ìǹkì wọ̀ jẹ́ ó rán sí àwọn ènìyàn àti àlìjànú òjíṣẹ́ sì ní iṣẹ́ tọ́lọ̀ alàmàṣíjáfin báyìí náà tó mọ́lẹ̀ gbòò lẹ́yìn akẹ́nà náà òru àtọ̀sán rẹ̀ ó gbá ní yẹgbẹ́ bákan náà lòru àtọ̀sán rẹ̀ láyé sí ìlú àyíká àárín kò sómùkùnú rẹ̀ ẹgbẹ́lọ náà ti sọ fún wa nínú suratul Kahf níbẹ̀rẹ̀ alhamdulillahi alladhi anzala ala abdihi alkitaba wa bìmáàrẹ láàfin islam láàpọ̀mọ́t dínú wáàdẹ̀ kò sí gbogbo nínú Al-Qur'an tẹ́rẹ́bọ́lọ̀ ti sọ ọ́sọ́ tó bá kọ́rọ̀ ẹ̀ ẹ̀yìn ní fún ẹni tó fi Al-Qur'ani tó fi ránṣẹ́ sí ẹrú rẹ̀ tí jẹ́ Muhammad sallallahu alaihi wasallam kò sì sí ìrújú nínú al kò sí òru nínú islam ọ̀rọ̀ yìí rújú nítorí pé o ti ṣèwádìí débẹ̀ ló ṣe rújú tó bá lè ṣe wàhálà tí ó ṣèwádìí ó padà rí pé kò rújú ìmọ̀ rẹ̀ ní ètò òfin rújú lọ́dọ̀ ọ̀ṣẹ́ wàláwù náà kàtà áwùn ní kìtàbí wà láti sunna áyà kùrá ní ìtakùrà wọn bẹ́ẹ̀ ní sunna kì orí ìgbàgbà tó ń rò pé wíyá ó takora àwọn ẹnu kùránà àbí súnà ìwọ ni kó lọ jókòó lára làbúdà mi náà tàbí yìí kò sí bóyá yóò yàtọ̀ sí àwọn ìwọ ló lè má gbọ̀n tí wọ́n bí ó lè jẹ́ mínal àyà bí mo ṣàbíà ó ṣe é ṣe kó jẹ́ pé àwọn àyà tó ní ìtumọ̀ tó ju èyí ọ̀kan wà á ń tẹ̀lé sáàrífù mẹlẹmọ́rọ̀ bí hábí ilẹ̀ àyà láǹtàrífù mẹlẹmọ́rọ̀ فالعلماء الجهابدة المحققون إن شاء الله تعالى هم قد وبحثوا واتتبعوا واستقرموا àwọn àfáà onímọ̀ ògúnná gbogbo tí í dátọ́ lẹ́nu ògbé ti jókòó wọ́n ti ṣèwádìí ìjìnlẹ̀ wọ́n ti tọpasẹ̀ kùránì wọ́n tọpasẹ̀ súnà wọ́n ti wò dáadáa wọ́n ti lọ ṣàlàyé ẹ̀ wọ́n ti sọ ìwọlò wọn ọlọ́nkú ṣàlọ́ ìjíṣẹ́ láwọn Muhammad kí àtọ́lọ ọlọ́nkú máa bá àtàwọn ará rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò bá wọ́n tàwọn gbé lórí àwọn èyí ó kárí gbogbo mùsùlùmí àgbàlá yìí pátá ikú ìyàwó àwọn rẹ̀ ẹ̀yìn olùtẹ́sí sí alápọ̀nlé iná kọ́yọ́lẹ́ hadiyi iná kọ́yọ́lẹ́ kalámi kalamu lọ́hìtà àìlẹ́wà kọ́yọ́lẹ́ hadiyi hadiyi Muhammadin sallallahu alaihi wa sallam وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله dájúdájú ètò fi ń lórí nínú gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run nìkan gbogbo ọ̀rọ̀ bẹ́lú mi bá ti ń sọ tó bá ti yàtọ̀ sí ọlọ́run kò sóore kan táàrí bẹ́ẹ̀ wọ̀kọ́ ìrọ̀lẹ̀ hádìí Hadi Muhammadu sallallahu alaihi wa ta bá sọ mana ìmọ̀nà ń bẹ ń bè kan àwọn adébẹ̀ kìí ṣe ti súnà ànábíwa muhammad kìí sọ́nà táwo kò bá tànábì mu àgbàdà nìmi tànábì nìkan ni màrà tànábì nìkan ni màrà wàṣàrọ̀lì omóorí mọ́hùdá sáàtù ha alámàrí tó burú jù nù gbèsè si ta lérò ńgbà tàbí nírètí bá gbàládá àgbà ẹ̀sán rí láti ọ̀dọ̀ Allah Ta'ala awálọ̀ wo àtọ́ọ́lẹ́ẹ̀sì àbámbẹ́ ètò burú jù náà lámà rẹ̀ irú àwọn ṣèṣì òun là ń pè ní àdádálẹ̀ bíbá wàkúlá bíi ádìlì bọ̀láàlà nǹkan kan sì ní dáadáa ẹ̀sìn àánú torí pé ọgbọ́n àwọn ènìyàn ní ti ń fò àràbà ó ti fòrókò àwọn Yorùbá sì ní bí ọgbọ́n bá ń fò àràbà ti ń fòrókò ìpínlẹ̀ àgọ̀ ní ìbàlẹ̀ ẹ̀sí nígbà bá fi lè gbé ẹ̀sìn ti ń kọjá kìtà ẹ gbé kọjá sónà nígbà tẹ́ padà balẹ̀ sí àná lóko torí pé Kùránì ní kul jahal haqqu wa zahqa al àdámọ̀ ẹ̀rọ náà ní kó parẹ́ nígbà tí òfin ìgbà ti dé wàkúnládọ̀ láàlá subhanallah fìdínàì gbogbo ààrùn sí ní yóò gbé náà ní ọlọ́mọ sí ọlọ́kúnlá wà ń bẹ pẹ̀lú òkú ọlọ́run nínú ìdánilẹ́kọ̀ọ́ tó lóṣooṣù wa tò ní ẹbà ní máa ń sí níjọ́ kejì tí wọ́n ṣe kó lẹ́kú dọ̀tí àpèjúwà èyí oní wọ́n pè ní how to form a Muslim society tàbí lè pè ní formation of a Muslim society takwimu mujitama i lè mujitama ilẹ̀ Muslimin tàbí tàkùímù mọ̀jìtámà ilẹ̀ mùsùlùmí àwọn mọ̀jìtámà ilẹ̀ mùsùlùmí kí làwọn wẹ̀ lówó. ṣíṣàgbékalẹ̀ raising of setting up of formation of a Muslim society ìṣàgbékalẹ̀ àwùjọ mùsùlùmí lórílẹ̀. alákọ̀ọ́kọ́ béèrè sábẹ́rẹ̀ lọ ara mẹ́rùn-ún ẹ̀lẹ́gbòsítàmà kí là ń pè láwùjọ ẹlẹ́ẹ̀kejì mẹ́rin húwa lè mùsùlùmù ta là ń pè ní mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹta máa húwa lè mùjìtá mẹ́rin lè mùsùlùmí kí wá là ń pè láwùjọ mùsùlùmí hali mùjìtá mẹ́rin mùsùlùmí nàbírù dáwòlẹ́tẹ̀ ìsìlàmíyá ǹjẹ́ àwùjọ mùsùlùmí ó túmọ̀ sí nǹkan náà kankan náà pẹ̀lú orílẹ̀-èdè Islam wà nínú ọ̀sọ́ ibi dáúlẹ̀ ìsìlámíyà á tún gbé yẹ̀wò díẹ̀ nínú àwọn àdámọ́ tí ń bẹ fún orílẹ̀-èdè Islam a kàn wá tẹ̀síwájú kaifa nukawwinu lil mujtama lil mùsùlùmí báwo la ṣe wá máa gbé àwùjọ mùsùlùmí kalẹ̀ abẹ́rẹ́ tẹ̀síwìn àtìfìdí rẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú ìfẹsẹ̀ rẹ̀ rílẹ̀ kíni ẹbí mùsùlùmí abẹ́lé àjàmọ̀ tó ti jẹ́ ìyẹ̀wò mẹ́ lẹ́yìn náà láàlọ́ sí tẹ́lẹ̀bíyà fílẹ̀ àwòlẹ́yìn bí àkíyà ti sọ ìhà wọn àmẹ́rì sọ́ríà wọlé àdáàbì islamiyya fi mumtaza wọlé àkùlẹ́sì mahmuda ilé ọmọ mùsùlùmí pẹ̀lú àdìsọ́kàn tó lálàáfíà àwọn aṣẹ́rí àwọn ẹ̀kọ́ tẹ̀sìn èyí tó pegedé pẹ̀lú àwọn ìwà ẹlẹ́yìn lẹ́yìn náà láàlọ́ tó tẹ̀ bí kò àkáàmì lè mọ̀tà alẹ́kọ́ lè àwárí ṣàṣeyà ìmá mú lò ní àwùjọ náà àwọn àdájọ́ tó ní wọ́n ṣe pẹ̀lú ìgbésí ayé kálukú sáńpé ní personal loss pẹ̀lú ìgbọ́ ọlọ́mọ abẹ́ ọlọ́run fún wa ní àgbọ́yé rẹ̀ àmọ́ ò bàtẹ́tẹ́lé òní àwọn ọ̀rọ̀ wọ̀nyí yóò jẹ́ torí pé agbọ́nrin ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá a sọ fún ara rẹ̀ ọ̀rọ̀ ni téèyàn ò sì lè parí rẹ̀ jókòó kàdán ẹyọ kọ̀ọ̀kan nù rẹ̀ torí náà bàtẹ́tẹ́lé ni a kàn máa ń sọ tètè àmọ́ èèyàn ni náà yóò padà bí gidi nú ẹ̀mí wa fún ẹ̀ tó bá jẹ́ sọ níbo lè rí ní akẹ́kọ̀ọ́ ìmọ̀ òun ó lọ tẹ̀síwájú láti ṣèwádìí nípa àwọn agbọ́nrin ọ̀rọ̀ kọ̀ọ̀kan yìí àwọn tí èṣe akẹ́kọ̀ọ́ ìmọ̀ àwọn náà lè tẹ̀síwájú láti lè máa béèrè lọ́wọ́ àwọn àpá òní mímọ̀ tàbí àwọn olùmọ̀ wípé ẹjọ́ nǹkan báyìí kí ni ẹ̀sìn lérí ẹ̀ ẹ̀ ọlọ́run ṣàánú. àwùjọ o ní ibi tí àwọn ọmọ ènìyàn kóra wọn jọ tí wọ́n ń gbé tí wọ́n sì ní ìbáṣepọ̀ láàrin ara wọn a lè nínú ọ̀rọ̀ wa ta fẹ́sọ̀ yìí inú gbó ò gbé táwọn ẹranko wà ń bẹ̀ ṣe àwùjọ ni èyí tí àwọn ọmọ ènìyàn wà tí wọ́n kí wá pé wọ́n jọ ń gbé nìkan wọ́n tún ní ìbáṣepọ̀ láàrin ara wọn gẹ́gẹ́ bí káràkátà gẹ́gẹ́ bí ìmọ̀ ṣe ayẹyẹ gẹ́gẹ́ bí ìmọ̀ ṣọdún gẹ́gẹ́ bí ìmọ̀ ara ẹni lọ́wọ́ àti ara ẹni ṣe gẹ́gẹ́ bí ìmọ̀ gbéyàwó ìfẹ́ra ẹni ìmọ̀ bímọ ìmọ̀ sìnkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń ta àgbàlérò pẹ̀lú tani mùsùlùmí alimuslimu min aslama mùsùlùmí àfàyọ láti ara ọ̀rọ̀ ìṣe kan sáǹpé ní aslama aslama kí ni ìtumọ̀ aslama ó gbáfà is submitted ó gbáfà aslama is submitted yuslimu ó ń gbáfà tàbí yóò gbáfà he submits Islam Islam wa ni mazhab ó ní ẹ̀sìn gangan ẹni tó wá ń ṣe ẹ̀sìn ìlà pè ní muslim yóò wá jẹ́ ismulifa'i ẹni tó ń ṣe yẹn gangan wàá rẹ̀ yá ní alimuslimu wà lẹ́dí aslama lima lillahi ta'ala rabbihi mùsùlùmí òun lẹ́yìn tó juwọ́ rẹ̀ jùsẹ̀ sílẹ̀ fún olúwa ẹ̀lẹ́dà rẹ̀ wípé òun ò ní ròrí sára tòun tó ń fẹ́ lò lérílẹ̀ òun ò ní òye tòun tó ń fẹ́ gbé kalẹ̀ bí kò ṣe wípé òun ṣetán láti tẹ̀lé àṣẹ ọlọ́run òun sì ṣetán láti pa òfin rẹ̀ mọ́ hádàwà àwùjọ mùsùlùmí ni àwùjọ kan tí àwọn mùsùlùmí pọ̀ ń bẹ̀ ju àwọn tí èṣe mùsùlùmí lọ <clears throat> bóyá nínú ìlú kan akówọnjọ ìgbàtà akówọnjọ àwọn tí ń bẹ̀ẹ̀bẹ̀ wọ́n jẹ́ ọgọ́rùn ṣùgbọ́n àwọn ọgọ́rùn yìí àwọn tó lé ní àádọ́ta wọ́n jẹ́ mùsùlùmí àwùjọ mùsùlùmí nìyẹn àwùjọ mùsùlùmí tó lè jẹ́ àwùjọ kan tó ṣe pé àwọn mùsùlùmí kọ́ ló pọ̀ jù ń bẹ àwọn là ń pè ní akọlìyà tí wọ́n ń pè ní minorities ok ṣùgbọ́n àwọn mùsùlùmí yẹn tó ń ti bí wọ́n ṣe kéré yẹn jù nínú àwùjọ yẹn wọ́n ń jọjọ ń gbé papọ̀ wọ́n sì jọ ń bára wọn ṣe àwùjọ mùsùlùmí náà eléyìí òun ni ó wà jẹ́ ká béèrè ìbéèrè kan wípé orílẹ̀-èdè Islam kọ́ ṣé nǹkan kan náà pẹ̀lú àwùjọ mùsùlùmí eléyìí ni ò rí bẹ́ẹ̀ rárá nípa tó ní orílẹ̀-èdè Islam ó ní àwọn kọ̀sọ́ọ̀nì àwọn àdá alákọ̀ọ́kọ́ ó ní wùjúdì amir àwọn hákìmì dáúlà agbọ́dọ̀ ní apàṣẹ wà tàbí aláṣẹ lókè ìjọ́jẹ̀ mùsùlùmí aláṣẹ yìí yóò wà máa rí sí tẹ̀síbíkì àhkámi ṣàríyà أو تثبيت الأحكام الشرعية أو تثبيت أحكام الشريعة Oúntọ̀un yóò wà máa mójútó àmúlò òfin ọlọ́run ọba lórílẹ̀ is going to supervise and see to the implementation of Allah's law on the earth. That is an Islamic state. It must have an amir, a leader, that is going to supervise and see to the implementation of Allah's law on earth. Ìyẹn ni orílẹ̀-èdè Mùsùlùmí. Kìí jẹ́ nìkan ni ó kàwọ́ pọ́n ìníwájú gómìnà kan tẹ̀rẹ̀ president ìkìní kan ni ó hàn. Ó ń gangan ní gbogbo yóò máa wá káwọ́ pọ́n ìlẹ́yìn rẹ̀. Ò lárí nínú Adé nígbà tí àdìsí Jibril an Amiri Mùmìnì an amiri mọ̀mìnì abìlhà rúbàwọ̀ búnnilẹ̀ kọ̀tọ́bì radiyallahu ta'ala anhu ẹni wọ́n ni láti ọ̀dọ̀ aláṣẹ mùsùlùmí àpàṣẹ wà mùsùlùmí bàbá haf tó kọ̀rẹ̀ jẹ́ Umar ọmọ al-Khattab ẹni tí amíru mùmí ni wọ́n pè níjọ́ náà lọ́n falẹ̀ amíru kánà fi Madina ó ṣùgbọ́n àṣẹ rẹ̀ dé áfíríkà ó dé Egypt ó dé Kairouan tó bá pàṣẹ ní Madina wọ́n sì mú ṣẹ ní ní áfíríkà àṣẹ rẹ̀ ó kúrò nílẹ̀ lágbára ó lọ títí tó fi dé Philistine Palestine yẹn Jerusalem lónìí ìgbà tó dáyé Osman ó dé Europe ó dé Cyprus ó lọ títí bẹ́ẹ̀ tí wọ́n bá ti pàṣẹ ẹyọ kan gẹ́ẹ̀ náà nígbà tí ó di àsìkò tá ń pè ní Dawlatul Usmaniya Ottoman Empire àwọn èèyàn tí wọ́n ti ẹ̀kọjá abẹ́ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yúróòpù abẹ́ wọn ní ọwà àwọn èèyàn tún ṣèjọba tí ò dé níbi ọgọ́rùn ọdún mẹ́jọ tí wọ́n bá pàṣẹ kò sí nínú rẹ̀ òun náà ni ìkọ́ mẹ́kù sọ́lá àwùjọ àbí orílẹ̀-èdè mùsùlùmí yóò jẹ orílẹ̀-èdè tí a ti fi ìrun tàbí fi mú di rẹ̀ múlẹ̀ afẹ́fẹ́ ìrìnlẹ̀ kìí ṣe pé wọ́n pè fún ẹnìkan ṣeré kí rárá o wọ́n kírun o kírun tí wọ́n bá kẹ́sìn o kírun láàrin ijọ́ mẹ́ta òun lẹ́fún ó wà pé ọ orí rẹ̀ dàrú orí òun ò dàrú kí ló dé tó kírun òun ò gbàrún wọ́n ẹ̀fílẹ̀ fún ìjọ mẹ́ta ẹ̀fí sínú ẹ̀wọ̀n bóyórí rẹ̀ dàrú tí ò bá tẹ̀ wọ́n pàdánù nìyẹn ẹlùmí ni ha wáì jẹ́ kí n kú sọ ní ìsìn torí mo lọ sọ tẹ́lẹ̀ ní abẹ́ ìkòtò ṣùgbọ́n kí n sọ ní ó ní wípé ìṣe he has committed suitable felony in tó ṣe yẹ the basis of existence of the state ó tó jẹ́ máa fi ìwé pé mo ráwọn kan tó jẹ́ pé Yorùbá wọn ò fi bẹ́ẹ̀ ní náà bí mo ti ń sọ Yorùbá yìí ó ti jinlẹ̀ jù kò ní gbọ́ yé ló jẹ́ máa jù ìbò díẹ̀ díẹ̀ sí. ìpìlẹ̀ ìntí àwùjọ Islam dúró lé lórí gangan ló takò póhùn ògbàgbọ́ yẹn gẹ́gẹ́ bí kéèyàn náà lọ sí orílẹ̀-èdè àwọn communist àwọn ṣèrè àyíyàn kéèyàn wá máa pèpè sí ìròrí àwọn democrat democracy ń bẹ̀ wọ́n èèyàn lọ ẹ̀wọ̀n nu tó bá tẹ̀ dúdú ṣe wàhálà dẹ̀ wọ́n pààyàn ìṣèrẹ́bù bẹ́ẹ̀ náà ni kí ó wà ní orílẹ̀-èdè àwọn democrat náà tí kẹ́yìn wà lámẹ́ríkà ń sin kẹ́yìn àmọ́ pèpè sí communism and socialism tó wá ń pèpè sí ó basis of the state ìpìlẹ̀ ìtìlú yẹn dúró lé lórí ìfẹ́ owó dànù nítorí náà ó ti di ọ̀tá kí ni ọ̀tá àgbẹ̀. iye àwọn èèyàn òfin mọ̀ nítorí tí a wà ní àwùjọ mùsùlùmí àti lórílẹ̀-èdè islam alẹ́nìkan òfin òun yẹ kó jíyà ó ní àwà ìfẹ́sìn tó wù ní ṣe ìdí ni kí àti lórílẹ̀ islam orílẹ̀-èdè àwọn tó gbà ètò ń kájú kí lè ṣẹ̀sìn tó wù láwà ló jẹ́ kí òní yẹn wà lórí wa mo rò pé díẹ̀ nínú rẹ̀ nù alukur'an súra tàbálọ́wọ́ àyà 55 ṣúra ẹlẹ́kẹrìnlélógún àyà ẹlẹ́kàwòdí ní ọgọ́ta ọlọ́wọ́ bá rí kí ọlá ní وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون الله ní ẹgbọ́wò وعد الله الذين آمنوا منكم ọlọ́run ti ṣe àdéhùn fáwọn tó gbàgbọ́ lódòdó nù ọ̀yìn wọ́n á mílí sọ́lẹ́ láyá sáàpìlì pàdínà òǹfìlì àrùn á fi wọ́n ṣe àrólé lórí ilẹ̀ dájúdájú lè yọ̀nì ẹ̀wò ìtọ́lọ̀ ló fẹ̀ láà láàmù yẹn tàwọ́kì nínú tàwọ́kì lè sàkìlà lánà sáàpìlì pàdínà òǹfìlì àrùn pé dájúdájú ní ti pàápàá láìsí èdè yìí á padà ṣe kéde tí wọ́n ṣe àrólé lórí rẹ̀ kí ni tó máa wọ́n jà lólé ó di ẹni tí ó mọ̀ darí àwọn ni ó mọ̀ pàṣẹ kama sáfùlẹ́fà lẹ́dínà ní kọ̀bí gẹ́gẹ́ bá ṣe ṣe fún àwọn tó ṣáájú wọn tààfún wọn ṣàwùlé lórílẹ̀ náà tí wọ́n darí lẹ̀ wọ́lá yùmọ̀kì náà nà láhùn dínà mọ̀lẹ́dẹ̀ ìtẹ́lọ̀ láhùn èyí ò ní kákọ́ láyọmọ̀kì náà nà láhùn dínà ọlọ́run wà á fi ìdí ẹ̀sìn wọn wala yubadilannahum min ba'di khawfihim amna ọlọ́run ó wá yí padà fún wọn yóò fi rọ́pò fún wọn lẹ́yìn ìbẹ̀rù tí wọ́n ti ní tẹ́lẹ̀ ọlọ́run wá fi ìfàyàbalẹ̀ fún wọn fún àpẹẹrẹ ní ìsìn àwọn òfin ẹ̀sìn kan wà ní orí orílẹ̀-èdè nàìjíríà tó ṣe orílẹ̀-èdè Islam àti ló rẹ̀ ẹni tó bá dábẹ́ bóbìnrin di ẹ̀wọ̀n tí ó lọ nì èèyàn wá fẹ́ dábẹ́ bọ́mọ rẹ̀ tí a fi àyà rẹ̀ ó máa já àwọn kan tún lọ gbófinde ọmọ tí ò bá pọ́ ọmọ ọdún méjìdínlógún lóbìnrin ò gbọ́dọ̀ rélé ọkọ o tó bá ti lọ ẹ̀wọ̀n tí ó lọ rí wọ́n tún ti filẹ̀ ṣé ìyẹn bá ṣẹ̀rí Islam kò bá mu èèyàn wá fẹ́ bọ́ ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́rìndínlógún lóbìnrin àbọ̀mọ ọdún mẹ́tàlá lóbìnrin èèyàn fẹ́ fi lọ́kọ ti bẹ̀rù bójú ní ọmọ ti ṣe pé kíjọba mọ́ àmú ọlọ́ni nítọ́wọ́ ó ṣe ní pé wala yubaddilannahum min ba'di khawfihim amna ìgbàláyà yóò wà dé torí kófin ẹ̀sìn láàmà lò apàṣẹ yóò jẹ́ èyí tí ń pàṣẹ ẹ̀fẹ́ yá àbúdú náà ni èmi nìkan wọ́n máa fẹ̀ láì ṣe ikú nà bí ṣe á mò ní ṣẹbọ pẹ̀lú mẹ́rọ gbogbo ìjọsìn ó gbé dúró ni ìjọba ni ó mójútó bá ṣe jẹ ìmáàmù ìjọba ni ó fi ìmáàmù síbi tó yẹ ó fi sí ìjọba gẹ́gẹ́ kọ́ mọ́sálásí wọ́n ti gbà mọ́mù wọ́n ti ń fún lówó oṣù wọ́n ti ń sanwó fún wọ́n ti kọ́lé fún wọ́n kẹfàrọ̀ bá ẹ̀dẹ̀dẹ̀ ẹ̀ríká fáwọlá ìta ọmọ nípa àsìkò ẹn tó sura five aya twelve ọlọ́wọ́n bá ń sọ fún àwọn bànú Israel nígbà tí tó ń sàlàyé nípa orílẹ̀-èdè ẹ̀sìn ọlọ́ni wà lágbọ́dí asọ́dá lọ́rùn ní sáàkọ́bà ní Israel wọ́bà áfúnà mini umusna aṣàrọ̀ na kíbà wákọ́ọ́lá lọ́rùn inni ma'akum túmùlọ́ kọ́rìdọ̀n àtànà wà àkọ̀rọ̀dì túmùlọ́ ọ̀rọ̀dọ̀n àtànà لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. أيوة الله الله عليك ولقد ní ti pàápàá láì sí èméjì ń bẹ̀ afọ́dálọ́hùn ní sákọ́bá ní Ísírẹ́lì ọlọ́run ọba ti gba àdéhùn lọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ọlọ́run ti gba ẹ̀jẹ́ lọ́dọ̀ wọn kílẹ̀ jẹ́ tí wọ́n jẹ́ kí ni ìlérí tí wọ́n ṣe kí làdéhùn tí wọ́n ṣe ń jọ́nà wà bá ásùnà mínímọ́sùnà aṣàrọ̀ ọ̀dọ̀ kí bá ayànjò wàkọ́ọ́lá lọ ọlọ́wọ́ ni ní máa kún ma bẹ pẹ̀lú yín ma dáàbòbò yín ma ṣọ́ yín ní ma fi pẹ̀lú kí ni náà láyín akọ́ntùmọ̀ sọ́lá bẹ ń gbèrò dúró kéje pé tẹ̀bá ń búrú ẹ ma gbé e dúró unákàlù fárkù bẹ́yìn ikọ́ ọmọ ti sọ́lá ìyàtọ̀ ń bẹ láàrin ètà ń ṣe nàìjíríà ní ìsìn ní ní kàrẹ́lá ni àgbèrún dúró so that is not established wọ́n máa pèrún ó rí balẹ̀ ilé kan yóò jáde tó wẹ́lì ní ọlọ́mọdì tí ó yọkù bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ ó lè mọ́ ti ẹ̀ṣẹ́ ó lè gbóhùn sí kó mọ́ kọrin ó lè mọ́ báwọn èèyàn ṣeré ìwọ́n sì ń pè fún wájú ilẹ̀ ìkọ́ ọmọ wọn kò máa ṣe tí wọ́n fi kí wọn sán yóò tún kí ń ah ọ̀rẹ́ òun sọ fún pọ́wọ́ lé wá lónìí jímọ̀ ní ọrụ òun jímọ̀ ó ti pẹ́ tó ń ti rí báńkì òun ní wá lónìí bá ń sọ fún ṣùhánàlá orílẹ̀-èdè tí èso orílẹ̀-èdè Islam kálórílẹ̀-èdè ọlọ́pàá ó ti mú so ìkọ́ mẹ́tù sọ́lá gbogbo ayé ọlọ́ni wà á tẹ ìtumù zaka tẹ́ yọ zaka kìí ṣe bí ìjọba ṣe ń yọ owó orí yẹn ni wọ́n ṣe máa ṣe zàká wọ́n ti rí gbogbo owó rẹ̀ tó ní báńkì wọ́n ti rákàǹtì fúnra rẹ̀ ló lọ fún ẹ pé zàká mi lọ́dún ni báwo lè yáa ṣe ní bílíọ̀n sákàtì ó ní mílíọ̀n sákàtì ò ní fúnjẹ ò ní san sàkàtì láàbàdà wọ́n ti rí oko ẹ bó ṣe kọ́kọ́ àgbàdo oko ọkà wọ́n ti rí àwọn agric experts wọ́n gbà wọ́n sí ministry of zakat ìjọba ó ní ministry of zakat kìí ṣe bá ń ṣe láàrin ara wọn àmọ́ sọ yẹn nígbà tí bá ti gbọ́ àjùmọ̀jẹ́ tún sọ ọkàn lè mọ́ lọ́bẹ̀ kìí ṣe bá wa jẹ́ ń ṣe zakat and sodaka foundation láàrin ara wa kí ní jẹ́ zakat and sodaka foundation ọjọba ìjọba ó mú ọ tó bá tún zaka wọ́n ju ọ̀sẹ̀ wọn wọ́n tún fi wá yọ wọ́n tún wá fi ọ̀jẹ́ ọ̀pọ̀ sán tó bá tún wá mú zaka wá tó bí sí iye tó yẹ kó mú tún jìyà sí wọ́n ti rí màálù rẹ̀ wọ́n ti iye tó ń dá káàkiri wọ́n ti wá kà wọ́n ti ṣe enumeration wọ́n ti mọ iye tó mú wá wà á mẹ́ tún bí rúsùlì ẹgbà àwọn òjíṣẹ́ mi gbọ́ wà á zà tùmú ògùn ẹ̀ ń kún wọn lọ́wọ́ ìran wọn ṣe wà àkọ́rọ́tùmù lọ kọ́dùdà àtànà àkọ́rọ́tùmù lọ ẹ̀ jẹ́ àwọn akérèmọ̀lẹ̀ ń sàn lábẹ́ rẹ̀ fámán káfàrọ̀ bá bá ṣe kèfèrè lẹ́yìn eré ní kò nínú yí fakọ̀lẹ̀ dọ́lá sáwà àtàbí ẹwọ tọ́lọ̀ tọ́lọ̀ ètò òun sọ yẹn tó bá ti lè sọ pé òfin bẹ́ẹ̀ ó ti sọ lù kú òjú ọ̀nà tààrà hádà wà ikọ́ mẹ́tìlì hàt orílẹ̀-èdè Islam yóò ní bá ń pè ní ikọ́ mẹ́tìlì hudud àwọn ó mọ̀ mú àwọn òfin Ọlọ́run ọba ṣẹ lórí rẹ̀ gẹ́gẹ́ bí hajjuzina tabawonu sura 24 sura ẹlẹ́ẹ̀kẹ́rìnlélógún kódà láti ayá alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn òfin ẹ̀sìn ọlọ́run ní suratun anzalnaha wa faradnaha wa anzalna fiha ayatin bayyinatin la'allakum tadhakkarun súra kẹta àsọ̀kalẹ̀ ní faradnaha aṣẹ́lófin ni wa anzalna fiha àsọ̀kalẹ̀ nínú súra náà àyà àwọn àmì báyìí náà tó fojú hàn tí ó rújú la'allakum tadhakkarun ló yẹ tara rẹ̀ gbá ìrántí

ọlọ́ni wàlá àtàkùnkùn bí hímá wà ọfàtún fi ibi nílá ẹ má jẹ́ káànà wọn ó ṣe yí níbi ìdájọ́ ọlọ́run nǹkan tó ń tó mínú náàbí láàrin wọlé omi àfẹ́ tó ájé tó sọ́dẹ̀ nígbà fún náà ọlọ́run nínú aláàjọ́ pé wọ́lí yẹ́ṣàdẹ̀ àdáàbàkùn gẹ́gẹ́ tó káwọn kan ó jẹ́rìí ìyá wọn yẹn pé wọ́n jẹ báyìí tọ́ ìfà àwọn ikọ̀ kan nínú ìmọ̀mìnì àwọn onígbàgbọ́ òdòdó kí ẹgbẹ́ sí kìrìtẹ̀ adájọ́ wọn lọ náà nínú prison yard no public àwọn kan wò wọ́n wà kí wọ́n lè jẹ́ kíni kí àwọn tí ń bọ̀ lẹ́yìn lẹ́yìn ìyẹn ọlọ́run tó ń sọ àwọn òfin ṣùgbọ́n obìnrin yìí ah ó gbọ́n bérebére kò sí é mú ó sì mọ̀ ó sì rí àwọn ọmọ tó bíwọ̀n yìí ọmọ àlè ní ṣùgbọ́n kò sí é sì bí múlẹ̀ ọgbọ́n olùgbẹ́gbẹ́ àwọn yóò náà ọkùnrin yìí gan orí kòtòkòtò ní oníkéjì ọkùnrin yìí oníkéjì èèyàn àbúrò rẹ̀ ti mẹ́dà ní obìnrin rẹ̀ òun sì mà wọ́n ní irú ẹni báhùn tó wá fi ẹ̀sùn agbèrè pàǹságá kan ẹ̀ wà lámìyá kan lámúṣù kò wá lẹ́lẹ́rì tó lè rí ara rẹ̀ ilá àǹfùsù òun nìkan náà lórí rẹ̀ fàṣàhádà tó àhìdíkì márùbá òṣàhádà ní tí ó dùn pé yóò lọ adájọ́ ẹ̀rí adájọ́ ní orílẹ̀-èdè Islam adájọ́ adájọ́ ṣẹ̀rẹ́ ah, ó wà Muslim torípé ní wọ́n bá dájọ́ ń bẹ̀ tí ó bá tẹ ọlọ́run ó padà lọ sí ilé ẹjọ́ ti kèbìrí yẹn wọ́n lè ra fagilé àwọn ìdájọ́ yẹn wọ́n lè is inconsistent with natural justice and kìnìkan kìnìkan olóyìnbó tí wọ́n sọ wọ́n gbà dànù yẹn àti tí wọ́n bá jẹ́ mùsùlùmí tó lọ lókù so ilé ẹjọ́ yẹn tàwọn mùsùlùmí kìí ṣe Islam ọlọ́ni wọ́n jẹ́rìí lẹ́ẹ̀mẹ́rin léra wọn lórí pẹ̀lú Allah innahu lamina sadiqin lódòdó lòun sọ ìyàwó òun yìí alágbèrè ọmọ rẹ̀ yìí ọmọ àlè wàlẹ̀kọ́ mẹ́fà tó bá wà dẹ̀lẹ́ ẹ̀kàrún yóò ní anna láàrínẹ́sàlọ́ọ̀nì àlè dájúdájú ìgbéjìnà sí kí ọlọ́run tó máa bẹ lórí òun ní káàrínà mínàlì kààbí tó bá ẹ̀kọ́ kan náà òkúrọ́lù pépè rọ́lù pàmọ́yàwó kí ìgbéjìnà sí kí ọlọ́run kó sẹ̀kalẹ̀ lórí ọwọ́ tó sọ obìnrin yẹn yóò jí àgbèrè ní ìdí òjíjómìnrin yóò jí àgbèrè ní pé wẹ̀yà dọ́rọ́ mú aníhàlá àbáàbà yóò yẹ ìyàmùnì kúò lórí ẹ̀ yóò taari ẹ̀ kúò fún tání obìnrin tí wọ́n fẹ̀sùn kàn yìí ansa ṣàdá àrùbá aṣàhàdá kó náà jẹ́rìí lẹ́ẹ̀mẹ̀rin ìláì pẹ̀lú ọlọ́run iná húlà

olùgbàrònúpìwàdà ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ lọ náà ìbínú ọlọ́run ó sì máa lórí òkúrọ̀ mẹ́ẹ̀. gbogbo ní fún àwọn tí wọ́n lọ ń purọ́ máwọn obìnrin ẹ̀kọ́ obìnrin ó jáde pẹ̀lú ilé àlè ọkọ̀kadà kò bẹ́ tí èébù ọ̀kadà ní gbọ́ lóbìnrin bá gbọ́ oní ẹgbẹ́ ní ní onígbì ní láti àárọ̀ kò láti rú àwọn ọ́ tí wọ́n bá rí wọ́n kí sọ yìí wọ́n jẹ ìyà kí ni ìyà wọ́n jẹ ọlọ́run ni wọn ní ẹgbàá ogún lọ́nà mẹ́rin

nípa ìdájọ́ ti ń bẹ fún olè tàbá mọ̀ tó bá ti gbé tó tó táàgì lọ́wọ́ sí ọlọ́ni wà sáàrí tó wà sáàrí kọ́ olè lọ́kùnrin àti olè lóbìnrin fakọ̀tọ́rú àìdíyàwòmà ẹjẹ́ ọwọ́ àwọn méjèèjì jaza àndímà kàtàbá nàkàlá ìjìyà lélẹ́yìn nínú ọgbọ́ ìlàkọ́dà aláà wọ́n lọ́wọ́ àìbìsàn hakim dájúdájú

ẹ̀ṣẹ̀ ò yọ eyín lójú ẹ̀rí tó bá ti gbá eyín lẹ́ṣẹ̀ tó yọ ẹni tó yọ eyín ẹ̀yẹn tí wọ́n bèèrè ẹ̀gbẹ́ ṣé ó gbà lẹ́ṣẹ̀ pé yìí náà kò yọ bó ṣe rọ lára tàbí kó sanwó eyín fún ọ kí lẹ́yìn ó bèèrè tà sanwó eyín owó eyín sì ní kìí ṣe owó kékeré kìí ṣe pé owó eyín kó mọ̀ kún káà tó bá jẹ́ jẹ́ ló gbọ́ gbogbo egun ara yìí ti ẹ̀sì fún àtàyà apá ẹsẹ̀ gbogbo egun tó wà lára ní ṣẹ̀rí àti sọ iye tẹ́yìn ó fún tẹ́yìn bá gbáyìn tó bá fi kán àwọn ìlú ojú ẹ̀rú gúrùgúrú àwọn olóòlù àwọn ìsìnkán lẹ̀yẹ́ ni àwọn ìsìnkán ti jẹ gbèsè àwọn àti fámílì wọn kò sí torí jẹ́ tí wọ́n bẹ̀yẹ mú yàn àwọn tí yóò jogún rẹ̀ ni ó tún jọ jìyà wọn ni ó tán kálukú òkọ̀ ọmọ ẹ̀lẹ́ tí mọ́dáràn wà bí o àmọ́ rí o àbó pààyàn àbó ṣe ti pààyàn wọ́n kàn béèrè lọ́wọ́ àwọn ará ní ń kọ̀ ní wípé ṣé kí wọ́n palẹ̀ fẹ́ ni àbíkẹ́ gbowó ẹ̀jẹ̀ tí wọ́n bá ti ní kí wọ́n pa ń ẹ̀lọ́pá adájọ́ ìyẹ̀rẹ́ ìbáhùn kò sí tó kàn kọ́ ní pẹ̀lú àwọn adájọ́ tí wá ń bí nìsí wọ́n ti kọ́ ọ̀nà sí wọn lọ́wọ́ in tí ò ṣojú wọn lọ́ ní kí wọ́n dá ẹnìkan pààyàn wọ́n ní kí wàá máa sọ pé òun kan lọ pa ṣé ìwọ ni wọ́n pa sára lè rẹ̀ ni wọ́n pa ní ṣùgbọ́n nínú ìṣẹ̀lẹ̀ Islam kò fún adájọ́ ní wàhálà àwọn ará ilé ẹni tí wọ́n pa ní wọ́n kàn pè jókòó nígbà tó ti wá rí táwọn ilé pa báyìí kí ni ká ṣe ṣé ẹ fẹ́ kí wọ́n pa padà ní àtúnṣe gbogbo ẹ̀jẹ̀ àbẹ́bílẹ̀ wọ́n bá wòye pé ẹni tí wọ́n pa yìí ó lò ní bẹ́ẹ̀nù ní abámẹ́ta àwọn ògbówó ni mo dẹ̀rùn pé kò ní dín twenty million dáadáa tàbá convert sí náírà ní ìsìn I think it should be more than that hmm? torí mi ò convert lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbésà àwọn òpèrà kún mi tí yóò san bí iye ọgọ́rùn-ún ni tí ìwọ̀n aṣírò owó ràkúnmí kọ̀ọ̀kan láti ẹ̀jẹ́ pẹ́ tó mọ̀ọ́mọ̀ pa àwọn kan tó lóyún ní so ilẹ̀ ìtumọ̀ ń sálàyé fún wa ó náà ní àwọn kọ̀sátì nínú díẹ̀ nínú àwọn àdámọ́ sí orílẹ̀-èdè Islam ó yàtọ̀ sí àwùjọ mùsùlùmí o àwọn kan wáyé nígbà ló ń bẹ̀rù nítorí àsìkò ká lè ìyàtọ̀ láàrin àwùjọ mùsùlùmí àti orílẹ̀-èdè àwùjọ mùsùlùmí tí ẹ̀ mùsùlùmí fi sọ ju àwọn kèfèrí lọ tàbí àwọn ló lọ alákọ̀ọ́kọ́ nínú bá ṣe tàbá fẹ́ gbé irú àwùjọ bá nù kalẹ̀ òun ni tàkìwínú wàtàkọ̀wíìmú wàtàwùdídù lè ó sọ́rọ̀tì mùsùlùmá òun ni <laughs> formation setting up consolidation and rectification of the Muslim family gbígbé ṣíṣàgbékalẹ̀ ṣíṣe akímọ̀pé àgbékalẹ̀ ṣíṣàtúnṣe àti fífi ìdí ẹbí mùsùlùmí múlẹ̀ nínú àwùjọ nítorí wípé àwùjọ gangan ẹbí òun ni ó ti àwùjọ táàbárẹ́ bí àlè ráwùjọ àwọn èèyàn lọ mọ gáràjì gáràjì bímọ ní ìrọ̀lẹ́gàn ló ti jáde

torí pé òun kàn wá tó rọmọ ẹ̀yẹn títì tó kì mọ́lẹ̀ lọmọ ẹ̀yẹn lóyún nígbà tó yóò bí wọ́n ti transfer rẹ̀ òun ti lọ bóyá náà ló ti wọ́ọ̀kì transfer tó sá lọ àmà sọ ọmọ ẹ̀yẹn ò mọ́bi tí ó tèèkì ẹ̀ sí fóònù nọ́mbà bíbí ń pè ó ti kán sí ìmú ẹ̀dà nù ṣẹ́rú àwọn ọmọ ní òjò ọmọ gidi láwùjọ àbí kọ́pà kan wá sáàbù ìyẹn pọ̀ nílẹ̀ yíbò dáadáa àìwọn ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bí ilẹ̀ Yorùbá ló bímọ sílẹ̀ Ìgbò tí ò mọ bí tọ́mọ ń wà mọ́ àwọn kọ́pà àwọn obìnrin jọ jọ passing out ní ìmọ̀ bóyá ti change báyìí òtún mọ́ pé yóò mọ́ burú sí àwọn èèyàn máa dé pẹ̀lú tí wọ́n máa wá kọ́pà kiri pé kó mọ̀ lè lọ fún wọn fún lẹ́fẹ́ ayé àtúrí ọmọ tó mú lóyún àwọn náà wà máa dọ́ọ̀jì títí tí wọ́n fi sá lọ àwọn ọmọ yunifásitì ìgbàtẹ́mì wà ń bẹ àwọn tó ń ṣe geology àti geophysics tí wọ́n máa lọ fún field trip ní kílókọ̀ rí ní Kogi state wọ́n máa ń lọ bẹ̀ àwọn wọ́n bá dé ní ọmọ mi wọ́n fún lóyún sàn tó bá ti ní ìfìlú àwọn ti sáwá sí tábólú fẹ́ tàlóní ìdákọ̀ ìfẹ́ sí mi ò gbọ́ ó kẹ̀ jáde àgbà àwọn yunifásitì míì náà káàkiri bẹ́ẹ̀ so irú àwọn ọmọ báwọn tánbábá rẹ̀ pọ̀ mọ́ nígbà àwọn kéèsì bẹ́ẹ̀ pọ̀ pàápàá tí máa ń ṣe tíṣà ní àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ tìjọba ẹ̀kàn láwọn ọmọ mi inú oorun láàárọ̀ kùtùkùtù má fún lóògùn o ọmọ mi ò lórí ń má fún lóògùn kì í jẹun látàlẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba kò tó lọ́ra bread buns tí ó jẹ omi fúnra mílíkì fún àti búrẹ́dì torí tó bá kú sínú ìjọba ó pè yín lẹ́jọ́ torí tí pé ìjọba ìdájọ́ di wọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kìí kọ́ kìí lálàáfíà wọ́n ni where is the principal of that school how can you allow a child to die there ọmọ táàmù ṣé principal tó wà lọ́fíìsì ẹ̀ ní òní gbogbo kíláàsì kiri wọ́n ni take responsibility ọmọ tí ò jẹun láàárọ̀ àná kò jẹun lọ́sàn-án àná weekend ìdẹ̀lẹ̀ àná kò wá school àwa ò máa ń lé bàbá àti kò jẹun sùn lálẹ́ àná ó ó wá lọ fẹ́gbẹ̀ ẹgbó ìrapálá ń bẹ̀ ẹ̀ sì ṣe fẹ́ǹsì sí sùkú ìrapálá ń bẹ̀ ó lóun fẹ́ su ó kú bẹ̀ ẹ̀wá ní principal ni ó take responsibility subhanallah kẹ́yìnfà tààkùmọ̀ irúdájọ́ bú wo nù torí àwọn ọmọ èyí ó yà tètè ra mílíìkì fún èyí ó tún gbé búrẹ́dì lé lọ kó jẹ́ kó yó torí pé kéèyàn ó ná two hundred naira àbí three hundred naira lórí irú ọmọ báwọn ó pé èèyàn ju kíjọba ní wá jẹjọ kó pààyàn lọ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tíjà ni ọmọ nírú àwọn owó báwọn ní skul ẹ máa ń ṣe tíjà ọ̀rọ̀ tí mò ń sọ yóò yé mi ìmọ̀ ti primary torí mi ṣiṣẹ́ bẹ̀ bọ̀ secondary dáadáa kódà monday tí ó tún bẹ̀rẹ̀ àkùsí tuesday á ṣe wẹ̀ kò ṣàtàjọ́lẹ̀ nífẹ̀ẹ́ ṣe torí pé àwọn ọmọ tí ò ní bàbá pọ̀ ṣùgbọ́n tí wọ́n níyà ẹlòmíì tẹ̀wá níyà rẹ̀ dà lọ́pẹ́ mọ̀mọ́ ẹ̀ wá nígbà tí mọ̀mọ́ bà dé yóò bá darúgbó ta ló bí ọmọ rẹ̀ obìnrin kan lóbìnrin jẹ́ lẹ́kọ̀ọ́ mẹ́tò fún lóyún nílùú wọn lọ́hùn bóyá ní Kánò tàbí ní pọ́tà àbí lẹ́kọ̀ọ́ àbí àfọmọ yẹn ránṣẹ́ sọ́dọ̀ àgbà tó yẹ kó jókòó kó mọ owó ránṣẹ́ sí ọmọ ọmọ òun ọmọ ọmọ rẹ̀ ìdúró ń ṣàlàyé ní pé agbọ́dọ̀ gbogbo orú nǹkan bá ń gbọ́dọ̀ parẹ́ láwùjọ agbọ́dọ̀ mọ̀ ṣe nìkan àmọ́ bàbá àmọ́ ìyá ọmọ yóò mọ̀ ya èyí ò ní ṣe é ṣe àyàfi ká lo nìkan àti ṣẹ̀ríà ń pè ní èèwọ̀ ni ọlọ́run bá ní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣe tí ìgbéyàwó bá ti wá di tó nira fáwọn èèyàn wọ́n padà sí di pàṣágà òun ló fà tọ́pọ̀lọpọ̀ ọmọ òfíṣe márèjì mọ́ lónìí jẹ́ fi ń fọmọ lóyún tó nígbà tó wá bẹ́yìn àti tẹ̀ bàbá tó wá bẹ́yìn ìyá kò ń fẹ́ fi ọmọ yín obìnrin ẹnì kó padà wá nẹ́sì ìgbà tí ó bá fi dé líìsì lẹ́gbẹ̀lẹ́ lọ rọ́bà epo mẹ́ta rọ́bà òróró méjì àpò wọ́n nígbà ẹ̀sìn ní ìsìn àpò ìrẹsẹ̀ pé níjọ́ òun tí wọ́n kọ àwọn nǹkan tí wọ́n bí dáná kò sí rẹ̀ sí ilẹ̀ toríta ìjẹ́ rẹ̀ sí ilẹ̀ Yorùbá ń gbà ní ṣùgbọ́n ní ìsìn ó kọ́ sí àpò rẹ̀ sí méjì iṣu ogójì iṣu lájẹ́kà rẹ̀ ní ogójì ìdẹ̀ iṣu àbúrò rẹ̀ jẹ́ ìdẹ̀ àbí ìdẹ̀ ìdẹ̀ ogójì ìdẹ̀ pé iṣu tó tó iṣu tó tó ẹrù ẹyọkan ogójì láwọn ẹja wọ́n bèèrè rẹ̀ atare oyin orógbó obì gbogbo àwọn èròjà tí wọ́n bí rúbọ bí ẹgbẹ́ wọ́n bèèrè rẹ̀ oríṣiríṣi wọ́n á kàkalẹ̀ ìgbàtẹ́gbà wá ṣírò owó wọ́n ni ọmọ tí yóò sì ní kò ní 100 kọ́bọ̀ lọ́wọ́ ó sì fẹ́ ṣe márèjì òdìdàgbà wọ́n ní wọ́n ló fẹ́ fẹ́yàwó lọ ṣe wàhálà wọ́n àmú tànú bíbélì pé ṣe bí Mósè òun náà ṣe wàhálà ń jẹ́ yẹn kó tó fẹ́yàwó ọmọ yẹn òun àtọmọ yẹn ó kàn ṣẹ́jú síra wọn ni gbàtẹ́ bà gbọ́ ẹ̀yin sẹ́wárí tẹ́lẹ̀ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tí ò fún yín ẹ̀yin lẹ́tùn wá mọ̀ náà lórí ọmọ ara yín torí yóò fún lórí yóò jókòó lé wọn ẹ̀sì rẹ̀ dọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀dọ́ rẹ̀ tó bá lejú mọ́ yín ẹ̀yin lẹ́wà mọ́ tọ́ ọmọ yín ara yín èyàn ló fẹ́ tọ́ ọmọ yín kẹfún ẹ̀yin lẹ́wà mọ́ náwó lé lórí pẹ̀lú oyún inú tó bá bímọ ẹ̀yin lẹ́kọ̀ọ́ mọ́ ẹ̀yin lẹ́lọ ra gbogbo nǹkan ọmọ lọ fídíò ẹ̀yin lẹ́sẹ̀ wàhálà òun ó wà mọ́ fòkà kìí jẹ ẹ ṣe o tí wọ́n lọ́pọ̀lọpọ̀ ọmọ náà bí wọ́n bá ń fẹ́ ṣe márèjì mọ́ àwọn ìyá ọmọ obìnrin jẹ ń fún olóyún ó mọ̀ tọ́jú ẹ̀ lé yín lẹ́yìn ó parí àwọn ọmọbìnrin míì gan sọ wọ́pọ̀ fún olóyún jàre láwọn bàbá yẹn ò sílẹ̀ gbọ́dọ̀ pé mo ti rí bàbá òmùgọ̀ kan rí o ta lọ sọ bàbá òmùgọ̀ ọlọ́run ti wá ń bèbè wọ́n wá tọrọ ọmọ ẹ̀ ń ṣe wọ́n ìrìnà àjọwéyá oníkẹ́kọ́kọ́ lọ múra inú mẹ́tẹ̀lá ṣetún kẹmọ̀ bọ̀ǹgbà wọ́n wá ń jàlàyé gbogbo àǹfààní ọ̀rọ̀ tí wọ́n sọ kìí sọ̀rọ̀ wọn ní o <laughs> kìí ní sọ̀rọ̀ ọdún kan o <laughs> owó bàbá òṣèlú tó wà bẹ̀rẹ̀ wọ́n fẹ́ bá ní ìsáǹsì ẹgbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹgbẹ̀rẹ̀ lọ́wọ́ ìsáǹsì ṣàlàyé mo síríọ̀sì bàbá òní jẹ́ kọ́ lọ nígbà tí tán jẹ́ ma wá bọ̀ so orú àwọn nǹkan wọn yẹn ó gbọ́dọ̀ kò ní àwùjọ ọmọ tá a bí tí ò fẹ́ tó ṣàdúrà fún bárọkà lọ́kùlákà wà bárọkà àríkà wà jẹ́ màá bẹ́yìn kúmọ̀ fi kọ́ ìrìwò sọ́lé lórí ọmọ tí wọ́n bí tí bàbá rẹ̀ sọ pé allahumma jannibna shaitan wa jannibi shaitan ma razaqtana nígbà tó fẹ́ sún ìmọ̀ ìyá ìyá tó bí mọ́ tí wọ́n sọ pé allahumma inni as'aluka min khayriha wa khayri ma jabaltaha alayhi wa a'udhu bika min sharriha wa sharri ma jabaltaha alayhi a sí ìta ń pè ní war of number war of number ní ṣúra 24 ṣúra ẹlẹ́kẹ̀ẹ́lélógún sábàtí ṣúra tó náà ọlọ́run bá lékè ọlá ń sọ fún wa ìdí ọ̀nà tá a lè gbà láti ja ogun nọ́mbà yìí aya 32 ṣúra 24 aya 32 ọlọ́ni wà á ń ké hori àyàmà minkum wà sọ̀lẹ̀ hínà min ìbádikùn wà ìmà ikùn ìyàkúnú fukọ̀rọ̀ lókèlè ní ọ̀rọ̀ sọ́ọ̀fún yẹ lọ́dà àwọn ilé ìkìí ṣe pé yàwó yàwó kò ní oríṣìí Ẹ́ńkè hó lè ṣàkáyà. Wọ́n ti yànjú ẹ̀ wọ́n ni ẹ́ńkè hó nù. Ṣùgbẹ́lẹ̀ áńkè hó ẹfẹ́ yàwó fún àlè àyàmà mi ń kún wà sọ́ọ̀lì ìnà mi ní ìbáàdì kún wà ìmà ikùn àwọn tí ò ní aya nínú yín ẹ̀fẹ́ aya fún wọn àwọn tí ò lọ́kọ nínú yín ẹ̀fì wọn àwọn tí ò lọ́kọ ẹ̀fì wọn lọ́kọ ọlọ́run sọ pé ẹ̀yin ọkùnrin ẹlọ fẹ́ yàwó ẹ̀yin obìnrin ẹlọ lọ́kọ ẹ̀yin tẹ́ ẹ ti wà nípò aláṣẹ́lé wọn lórí tàbí nípò ẹni tí ń tọ́jú wọn ẹfún ẹfẹ́yàwó fún wọn ọ̀pọ̀lọpọ̀ bàbá lónìí ọmọ ti run húnrùngbọ̀n sílé rẹ̀ ọmọ ti dàgbà lọ́kùnrin àràárọ̀ àwọn èèyàn máa ń wá wo fíìmù nílé wọn ni nípa kí ni wọ́n pàgbó gbogbo àwọn irin àdúgbò lókó lẹ́gbẹ̀ẹ́ yóò àwọn òṣìṣẹ́ lọ́sáàtì wájú ilé láàárọ̀ gbogbo èèyàn tó wá pé níwájú ilé bàbá yàn ní fẹ́yàwó fún lọ́gàn náà wà ló fàdíyà ni bàbá ìwà ní àà kí nígan gìnìgan kò sí ní ẹni tó ti ń ṣe ewé ẹsẹsáìtì níbo ní ó lágbára rẹ̀ sí tí ó tún sófin ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló tó bẹ̀rẹ̀ níwájú wọ́n tó ẹlòmí ilé ọkùnrin tó wà nílé tó méje bá kẹjọ rẹ̀lẹ̀ bàbá mi ẹni kí ni wọ́n wà máa jẹ wọ́n lè rí ìkan jẹ tẹ́kì níyàn ní òfin wọn ló ń jẹ ní ọmọ tó ẹ̀ka ìjọ máa láti kéke oúnjẹ ó pọ̀ ńlẹ̀ bó fẹ́ ìyàwó oúnjẹ dé bó bímọ oúnjẹ gbẹ ọlọ́run wa ọlọ́run ni wà ìmá ìkùn àti lóbìnrin ìyàkúnnù fukọ̀rọ̀ ìbẹ̀rù òṣì kò gbọ́dọ̀ wá dá yín dúró láti má fi wọ́n lọ́kọ láti má fẹ́yàwó fún wa tí wọ́n bá dó lóṣì lónìí yóò gbé ní himo lọ́ọ̀gùn ní fọ́sìhì ọlọ́run fúnra ara rẹ̀ yóò rọ̀ wọ́n lọ́rọ̀ látara ọrẹ tiẹ̀ wọ́n lọ wá sí ọ̀nà àlè ọba tó gbòòrò tó gbáàyè nǹkan àlímú ọba olùmọ́ni ẹ wá wo bí ìṣẹ̀lẹ̀ lónìí láwùjọ ẹ bá lọ ka tẹ̀síìrì ayá yìí yóò yáyàn lẹ́nu báwọn sálàfù sọ o ìjẹ́ ń sọ ní ṣókí ni torí àsìkò kò ní ìwé ẹgbẹ́ mọ́sọ pọ́rọ̀ kọ̀ọ̀kan gan tí a fẹ́ gbé yẹ̀wò bí ọ̀rọ̀ ló gan fún rẹ̀ tí ó jẹ́ pé àsìkò ètò ìgbà ò lè yanjú ẹ̀ àwọn sálàfù ní táyà yìí ń sọ ni pé ẹ̀dán ọlọ́run ní ká dán òun wò àníyàwó òṣìṣẹ́ wà fẹ́ ká ní ọlọ́run ní ká dán òun wò ká lọ fẹ́yàwó yẹn hákùnà alàlọ́ àrùn náà man nakara iltimasal afafa ọlọ́run àdẹ́bì ní òfìdí ẹ̀tọ́ fún Allahu láti ran gbogbo ẹni tó bá ìgbéyàwó lọ́wọ́ torí kó fẹ́ dáàbò fún ìjọmọlú àbí ẹ̀ yóò ràn lọ́wọ́ ọlọ́run tó èyàn a ìgbéyàwó sóra ìyẹn gbajúmọ̀ hmm? tọ́lọ́wọ́ bá lè kí ọlá tó sọ fún wa wípé wà in khiftum allá tuqsitu fil yatama fankihu ma taba lakum minan nisa ma taba lakum minan nisa èyí tó bá wù yín tó dáa fún inú àwọn obìnrin ẹfẹ́ wọn mọ́sánà wa thulatha wa ruba méjì ni ó ẹfẹ́ mẹ́ta ni ó ẹfẹ́ mẹ́rin lè ṣe déédéé láàrin wọn fáwọn àṣìdá ẹyọ̀kan ni ẹfẹ́ obìnrin kan ti dùn nọ́mbẹ̀ ẹgbẹ́ ọlọ́run ti lẹ́gbẹ̀ẹ́ lè ṣe déédé déédé tí ó ń sọ kìí ṣe irú ètí wọ́n ń sọ yẹn déédé tapo ara rẹ̀ ló ń sọ yẹn àwọn ọmọ ẹ̀mẹ́láka àìmọ́ ẹ̀lùkù àbáwọn ẹni ọwọ́ ọ̀tún yín àwọn ẹrú lómìnirin ẹfẹ́ wọn bẹ́ẹ̀ bá lè fẹ́ ọmọlábí dáàlìkà adìnà adìnà tàúlù eléyìí tó súnmọ́ kẹ má ṣe tàúlù kọjá àlà tàbí kẹ ṣàbòsílọ nínú àyà tí mo fi sọ pé

wà lọ́hàrọ̀ sùn kódà bó jẹ́ ìdẹ̀ ìṣojú kòkòrò àti ìṣìdéédé ó wù ní kẹ̀jì bẹ́ẹ̀ ìyẹn ló fa ẹ̀yin obìnrin tọkọ yín ní ju ìyàwó kan bẹ́ẹ̀ mọ́ sábà ẹ rí ọkọ yín ṣàwọn ìṣìdéédé kan tí ó wà máa bẹ̀rẹ̀ fẹ́ẹ́ níjú orí tara tèmi ò sì yá kò wá tọ́jú mi kò lọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ mi ò ilé ìwà lára tó wọn ìyá òbí ọjọ́ mẹ́ta ló fi lọ tọ́jú ẹ̀ ó máa rí díẹ̀ díẹ̀ bẹ́yẹn bí ìjọ kan tó sọ pé dádì ẹ̀ dé àbí mọ́mí ẹ̀ dé ó ní ó wà ó fẹ́ lọ kí wọn ládùúgbò yẹn tètè máa lọ kódà kò fún ọ lówó kò sọ pé kò mú nǹkan kan dání o wá rí kejì ẹ ìyẹn ní àádáde òun ló fún lẹ́yìn tó ó tún fún lówó ó tún ní kó mú ṣu dání lọ fún wọn kó tún buráìtì kó ju nǹkan kan bẹ́ẹ̀ sì ni bákùnrin ẹ̀ ń wú ọ̀rọ̀ in tó jẹ́ kó ṣe bẹ́ẹ̀ kò yé wọ lásìkò tí wọ́n rò kó lọ́dọ̀ bíi tiẹ̀ nǹkan méjì lè ṣẹlẹ̀ ó lè mọ́ nìyí

ó dàbí àwọn tí ìkírun tó bá ti dínú àwẹ̀ tẹ̀sùbá àwọn ibi tí ó ń sún padà mú abẹ́mọ̀ ó tún tábá tó wá ṣe ìtúnú àwẹ̀ wọ́n tún kọ́ ó tún tọ́jú tí ń bọ̀ nù tó tún lè ṣọ tẹ bá ṣàtúnṣe tẹ bẹ̀rẹ̀ sí ṣe wà tẹ bẹ̀rù ọlọ́run fa wọ̀nyí mọ́tà ń sọ ni pé ọlọ́wà ní fẹ́ẹ̀lì ni pé ó wà ní lọ pàkàntì fún kejì tó níwà obìnrin ọmọ dájúra wọn lọ èyàn dé láti jíṣẹ́ ọ̀kan lọ́ọ̀kì ẹ̀wù rẹ bó ṣe ń débi ilẹ̀ kò ló léjú tó ti wúlẹ̀ òun wọlé rẹ̀ ló han ẹ̀wù rẹ tó lọ́ọ̀kì agbárí ọkùnrin àti tú ọwọ́ ń kó pé mọ́bìnrin kí wà wọ́n náà sì

àbí omi gbígbóná lẹ́ní ìdí ó ti gbé kaná dákun àtiwọ́gán tó dóbè tó ní kò wá dájọ́ tí ó yóò rọrùn fọ́kùnrin láti fẹ́ ẹgbẹ́ ilé ṣùgbọ́n lọ ní tó ń dúró lè ṣe lọ́ọ̀kì rẹ̀ náà lójú tí lọ́ọ̀kì rẹ̀ mọ́ pàtì bọ́lọ̀ sí dóòrùn ó بالعقيدة الصحيحة والأعمال الصالحة والآداب الإنسانية الممتازة والأخلاق المحمودة a máa rí àwọn ọmọ wa pẹ̀lú àdìsọ́kàn tó lálàáfíà àwọn iṣẹ́ eré àwọn ẹ̀kọ́ Islam tó yanrantí àti àwọn ìwà tó jẹ́ ìwà dáadáa ní àwùjọ àmà fi kọ́ wọn. tàbáwọnú súra 31 àyà 13 19

tó ń sọ fún ọmọ rẹ̀ pé ìrẹ́ ọmọ mi kékeré yìí ya bùnẹ́ ìrẹ́ ọmọ mi kékeré yìí láàrín ṣèkìlá awàbí ṣe àkọ́kọ́ tó ṣe ni tẹ̀kìrìsì àkìlá ẹ̀rẹ́ bí Lukman kan sọ fọ́ mẹ́ ní pé láàrín ṣèkìlá The first thing Lukman mentioned to his son is that he should not associate partner with Allah so tàbá bẹ́ kọmọ lẹ́kọ̀ọ́ iṣẹ́ yẹn kọmọ ń kọmọ ní àkídà ẹlòmí ẹ̀kọ́ tí kọmọ ń kọmọ ẹni pé máa dọ̀bálẹ̀ fàgbàlagbà dọ̀bálẹ̀ kúnlẹ̀ orí àgbàlagbà òkì kò ní sọ fún láyé pé ẹbọ ò dáa báwọn eégún bá dé tọ́mọ ìsáré tẹ̀lé eégún lọ kò ní wí kankan báwọn agúnbẹ bá ń gúnbẹ ọmọ ìlú lọ owó ọ̀kan ni wọ́n bá lè gúnbẹ dáadáa òun fẹ́ dàbí ọkùnrin champion yóò bá máa tẹ̀lé yóò ló fẹ́ lọ máa kọ́ ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ẹ̀ lọ́mọ bàdà gún mi ẹ̀yà àbá ẹ̀gbà mi ó orogún mi gbogbo àwọn ọmọ ló ti sàbí ó ti dorí wọn rú wọn èdè ìṣe báyìí tẹ́lẹ̀ àtijọ́ tó kọ́ fi sí àwọn ọmọ yìí gbogbo àlárọ̀mọ́dé àwọn ẹ̀dí dàrú àti wíwí wí fún olójú kò mú òlọ́ni olójú kòkòrò ó dá lówó fẹ́ ni gbogbo ayé àwọn ọmọ ló ti lè kéjì ló ti bàjẹ́ o ẹ̀ta ní ẹgbẹ̀ àti àfá ẹ̀dàkùn ẹ̀yọ́nísúnà ẹ̀dàkùn ẹ̀mọ́wò mìíràn ọmọ kí ló ń ṣe nígbà táwọn ọmọ yẹn lọ wo àwọn tọ́ọ̀gì tí wọ́n ń fọ́ra àwọn létí kò lè padà wò ọmọ yẹn wá rí kan wọn tó ń wọ́n ìwọ́n tẹ̀lé pé òun jẹ́ champion mẹ́jọ ní ní ẹnìyàn ló kó ó tẹ̀lé àwọn kí mú ewúrẹ́ kí lọ lórí ọ̀kadà wọ́n kí ìlànà àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ láàánú ká mú ajá ká nà tọ́tọ̀tọ̀tọ̀ kan bẹ lórílẹ̀ ìpínlẹ̀ kan náà fẹ́ ó báwọn máa ń jẹ ọmọ rẹ̀ náà wá ń jẹ mú ojú rẹ̀ wá ń kó kankan wá ní wa ẹ̀kọ́ àkídà láti ṣíríkì bí láà mọ́sí ẹbọ pẹ̀lú ọlọ́ iná ṣíríkà lọ́gbọ́n mọ̀ náà bí torí pé ẹbọ àbòsí tó ga jù ní wọ́n wá sọ iná lè ń sáánà bí wà nílé lẹ́yìn náà láwà kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó bí bá a ṣe mọ́ ń ṣe dáadáa ní yáàbò lẹ́yà ní ẹ̀rọ ọmọ فتكون في الصخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله اليوم إن تكو مثقال حبة من خردل tí iṣẹ́ eré tàbí iṣẹ́ abú kan tó bá kéré bí hóró ọkà nínú òpó nínú èpò rẹ̀ ẹgbẹ́ta ẹmà ní ọkà bàbá tí a máa ń gé orí ẹ̀yẹ tí a bó máa ní àwọn ohun fótófótó tó máa ń wà yìí tó bá kéré bí ọkà nínú èpo rẹ̀ yẹn pàtàkùnù fi sọ́rọ̀ ó wá lọ wà nínú àpáta áòfi sàmàwà àbó wà nínú sọ́mà ni áòfi àrùn àbí lórí ilẹ̀ yá àti ìhàlọ́ ibi ó rí ó wọ̀ lọ́wọ́ òun jáde kí ní kọ́mọ̀ yẹn ń kọmọ pé èyàn é lọ síkọ̀ lọ́mọ ṣẹ lọ́hùn bó lọ kọ̀rọ̀ tó ń ṣẹ lọ́hùn ọlọ́run rí ọ nítorí náà mọ́ wùlẹ̀ ṣẹ lọ́hùn iná wọ àlàfí ìfòlùkọ̀bẹ̀rẹ̀ aláàánú ni àlá kọ̀bírún olùmọ̀lì ẹwù ní kọmọ yàbù náà yà kí ní sọlá ẹtú ẹ̀kọ́ tó kọ pàṣẹ dáadáa wà ní hàní múnkà máa kọ̀ wà bàjẹ́ báwọn èèyàn

nígbàgbọ́ máa bá bẹ̀rẹ̀ sí mu jí láti ọdún mẹ́tàlá nígbàjẹ́ ìjẹpọ̀ ọmọ lórí méje ní ní mògbòrò ìyá rẹ̀ ń pa pẹlẹbẹ àwọn tó wà ra tẹlẹpẹ pẹlẹbẹ ìjẹ́ bá já jẹ́ mu kù yóò hé lẹ̀ olóòrà fi sẹ́nu sẹ́fẹ́ yóò rájó títí nígbà tó bá tún dọ̀la pẹlẹbẹ ìjẹ́ mu kù ó tún tẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá yóò bá bá mu yóò bá mu yóò bá mu lálá ọlọ́run náà wà ń

ó wọ̀nà tó bá kú lórí rẹ̀ láì tó bá kú ọlọ́ni ọ̀rọ̀ ti lọ́kọ̀ yẹn àláàrí ni tóun ò bá ti ṣe nǹkan míì tó takò ṣẹ̀rí àbẹ́ tó sì jẹ́ mùsùlùmí ṣáàlà yóò wá jẹ́nà ìlẹ̀ dáríkà ní àgbìlúwò tẹ́lẹ̀ ìbẹ̀nú àlàágbìlú àwọn ìpinnu tó gánú àwọn àlámọ̀rí wálá tó ìjọba lérò ní pé mọ́mọ́ ṣègbéraga lẹ́ni tí ń fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn tí ó kà wọ́n sí wala tamshi fil ardi marha mọ́mọ́ rin àrìyàn lórí ilẹ̀ mọ́mọ́ rin ní ti fáàrí inna Allaha waqsid fi mashyik máa rí máa ṣe ìtìsọ́ọ̀bì fìlì mashyik máa rí ìrìn wọn tó wọn sí ẹlòmí tó bá rìn ìrìn gbéraga tó bá rìn ìrìn akọ gbogbo èjìká tọ́lọ̀ dáadáa ló ti sọ ní nǹkan bí wá wọ́n tẹ́gbẹ̀ ráàbàbá kan ní ìdígbà tí wọ́n dàgbà wọ́n tẹ̀sẹ̀gbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa ṣe phd ní skul wọ́n kọ yí nípa posture tó bá ti lọ rìn ní pẹ̀lú ẹgbẹ́ kan nígbà tó bá darúgbó mẹ́gbẹ̀rẹ̀ òṣèlú náà

wàá dòdì mi sọ́ọ̀tì dòdì sọ́ọ̀tì rẹ ohun rẹ sílẹ̀ iná àǹkàrọ̀ àfúwádìí là sọ́ọ̀tì hàmì ẹ̀rí ohun tó hàn ní létí jùlọ ó ní ohun kẹ́tẹ́kẹ́tẹ́ àǹkà tako ìrajù bákan mi ẹ bá gbọ́ ọ̀rọ̀ kò dùn méjì àwọn èèyàn kò ẹ̀yìn ti gbọ́ ọ̀rọ̀ kò wà bá wọ́n lákọ̀ fàlọ̀mù dá ìgbé díyà ẹ̀rí àwọn ẹlòmí obìnrin tí tó bá délé ọkọ ní ẹ ọkọ mánéjì títí kò lójú six months lọ ọkọ ní kó lọ sílé lọ tọ́jú nígbàtí ó bímọ lẹ́yìn ọdún kan wọ́n ní kó lọ tọ́jú ọmọ nílé lọ fi sáìtì lọ rí pé ohun kẹ́tẹ́kẹ́tẹ́ lóhun rẹ̀ ó sáṣọ sórí orí okùn ẹnìkan wá sáṣẹ wá súnkì ẹ̀sẹ́gbẹ́ kò jábọ́ ó lè gbá ti tòrò lọ́mọ̀ ọmọ fi sáà ní ó fi wájà ní ilé Yorùbá ọ̀yọ́wọ́ ni ó ń fẹ́ràn sílẹ̀ yìí dọ̀níkà rẹ̀ ní èèyàn pẹ́ àwọn bẹ́kẹ̀ dúpẹ́ fún èèyàn ní ọpẹ́ ó wà mí lọ́pẹ́ ìdúmẹ̀ ní pé ó ń fẹ́ràn ó ń wá ìjà yóò wá mọ̀ọ́mọ̀ ta sáàrin òkun ẹgbẹ́ tí òkun nígbà lọ mọ́ tí òkun nígbà aṣọ kan ẹni ẹwà rọra sùn wá sáàtì ẹ̀sìn ta ló fún aṣọ mi kúrò níbi tó wà yìí yóò wá gbọ́n oríṣẹ́ ọlọ́ọ̀lọ́mọdé ti ti fún aṣọ máa ní ìsìn sẹ́yìn tẹ̀ tún lè wọ́rọ̀ aṣọ ẹmọ́ àwọn ọlọ́wọ́kọ́wọ́ àwọn kìíní kan yóò sì máa ké lálá ní ọlọ́run ṣàánú wa tó ọlọ́run tí ó lọ bẹ́ẹ̀ á kọ́ àwọn ọmọ wọn lẹ́nu ẹ̀ tàbá wo ní alukur'an ní ẹ̀kọ́ àkídà sọ́rọ̀ tó lè bá kọ̀ wọ́n sọ̀rọ̀ tù àyà wọn ti àti kiri tù wá ọlẹ́dẹ́ ń tà sí pọ̀ yẹ sọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì àyà ẹlẹ́ẹ̀kẹtàlẹ́ ní àádóje sí ìkẹrìnlẹ́ ní kíni àádóje ọlọ́run bá lè jọ lá ń sọ ń bẹ̀ kí lọ́lọ́run bá ń sọ wà wá ń sọ bí ha ẹ̀mà ń gbàgbọ́ lọ́run bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí a kì í mú Ibrahim láti wá tààdì ọlọ́dún wá mẹ́ ìyá ọ̀gábà nílá fi Ibrahim ìlà mẹ́sàbí ànáfà ẹnìkan ò ní ṣẹ́rí kú olójú ọ̀nà ànábì Ibrahim ojú ọ̀nà ìmọ̀lọ́lọ́kàn tàǹtẹ́ ní ànáfíyà yìí ìmọ̀ tẹ̀sọ́dọ̀ ọlọ́run kan ká mọ́ sí nǹkan ní èyí àbí ẹni tó gọ ẹ̀mí ara ìgbòmógó èèyàn wọ́n lákọ́ ní tọpa iná òfì ìtúnyà á ti sàlẹ́sà láyé pa iná òfì àkíọ́ ti rẹ̀ ní ọ̀kan náà mẹ́ni rẹ̀ ní

tẹ̀sí jìyàn ilẹ̀ àbọ̀wọ̀ ya kú balẹ̀ mọ́ nígbà tí kú dé láti gba ẹ̀mí ànábí ààbò ìkọ́ lálíbà ní tí wọ́n ń gbọ́gbọ́ àwọn ọmọ rẹ̀ mọ̀ tó àmójú náà mi báyìí kí lẹ́mọ̀ sí lẹ́yìn mi ti bá lọ́sàn kọ́ọ̀lù àwọn ọmọ rẹ̀ máa bú ìlàhà àmọ̀ sí ọlọ́run àbàbà rẹ̀ Ibrahim àti Ismail àti Islam ìlàáhàn wá ìdá ọlọ́wọ̀ ṣoṣo wà náà láó mùsùlùmọ̀ dájúdájú àwa jẹ́ olùjúwọ́júṣẹ̀ sílẹ̀ olùgbààwà fún aláwọ̀ kí lálùmẹ̀ tẹ̀lé tó àkídà ẹni bá kíkà tó ń pè jọmọ àwọn ọmọ yìí àjọ tí wọ́n ti bímọ ọkùnrin sáà kọ́ àtọ̀rọ̀ tàwọn ìdìbò ó lè ní àwọn tákùnmọ̀ ṣàlàyé torí àsìkò dá a ṣe tẹ́lìjá fi jìdíyà àlàáfíyà àti rúfíyà a pa àwọn ọmọ alẹ́kọ̀ọ́ ọpọlọ kó mú bérébéré èyí ọmọ ọpọlọ ò lè mú ìwọ ìyá ló fi bẹ̀rẹ̀ àwọn onímọ̀ ìmọ̀ náà psychologist wọ́n ní kódà àti inú oyún láti kọmọlẹ́kọ̀ọ́ wọn tó yí ẹ̀bá rìn wọ́n ní jẹ́ ìmọ̀ sọ́gbà pẹ̀lẹ́ òkú ah, tó ní sí when it's going to subconscious mind. and ń gbọ́ ìwọ lórí pé ò gbọ́. Tó bá bí ma ní bó ṣe jọmọ ọwọ́ ọmọ bá sọ, ọmọ mi wà búrú bèèdè kú bè wọ́n ní mọ́ kọ̀ yẹ kún. Bèèdè kú bí òkú ọmọ ara jọ fún wọn bí ọmọ ara kí. Àbí? Ẹ̀rù mọ̀ra ni ó dìyà, ó ti wá bí. Bèèkú bè ẹni kálùwé. Àwọn ẹni kò wọ́n ní tó mọ̀ sọ́kùn àwọn ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tàwí jẹ́ kí gbólóhùn sọ́kùn ọ̀sọ̀ ní láìlà ìlọ́lọ́ kọmọ èèyàn lè rí ní ìrọ̀rùn àwọn ọmọ kan wíò wọ́n ní wọ́n àwọn ọmọ kan kan náà àwọn àpá ìdáhùn rẹ̀ gbígbúra ṣùgbọ́n láìjẹ́ náà mo tí ọ̀dùn ìjọ ọ̀rọ̀ pé fọmíyàn wọ́n fi tírínà àwọn ọmọ èèyàn pé iṣẹ́ wọn ò gbúgbú àmọ́ sọ yẹ pé wọ̀ ọ̀yá gan èpè ló fi jí ọmọ láàárọ̀ ẹ̀yọ́ mọ́ lórí ibú yẹ̀ tún sí ìjí láàárọ̀ yìí àkíní ń dà ní láàmú yẹ̀ ọmọ rádaràdá yìí ìmí ìlédé ọmọ àlè ìwọ̀ yìí àwọn ọmọ èèyàn náà ni wọ́n bù lẹ́nu ẹ̀ níjọ́ tó náà bá délé ọkọ̀ tí ó mọ̀ fi jí ọmọ ẹnu ẹ̀yàn ọmọ aládàáradá ẹ̀ tí yí ọlọ́lá ámẹ́ àmọ́ṣẹ̀ ìtọ́nù máa ń ṣe ní rọrùn fún yàn èyẹ̀lẹ̀ yóò nígbà ó tó rọ́mọ máa ń pín yàn lẹ́nu nígbà mí o tí ó bẹ̀ẹ́ sì wí tí ó bẹ̀ẹ́ sì fọ́ ọlọ́run ní bí ó ṣe kó ń bí àwọn mọ̀lẹ́kà tí ó dà méjì ó hmm. ọpọlọ ọ̀rọ̀ tó ń bá sọ yẹn ọpọlọ ó máa mú àwọn ẹlẹ́dìkéṣàn yẹn sọ ẹlòmíì yóò ti yọ ọkọ̀ ẹ̀ lẹ́nu ọwọ́ pọ́mọ̀ yẹn lu ọdún méjì lọ́wọ́ ẹ̀ ìnira ni bọ́mọ yẹn ṣe ń pé dídí àzọ́ ẹja gbé lọ kéèjì crèche kò tó ṣàkó kálẹ̀ ẹn nítorí bóun dọ́mọ lọ́wọ́ náà ní láti níṣẹ́ ẹfẹ́ sọ di ìyàwó ìyàwó báràkì aláṣẹ kan iṣẹ́ rẹ̀ náà lọ́mọ tó gbé lọ́wọ́ yẹn continue to talk bọ́mọ yẹn sọ̀rọ̀ ọpọlọmọ yẹn ó pé Professor Sophia Oríwọlé nínú tàbí ẹ̀kan tí wọ́n sọ̀rọ̀ nípa education pé Nigeria literacy language education ability to read and write don't even in what language if you are literate you are literate in a language ó wá mú pépà kan kò sáàyè fún mi láti ẹgbẹ́ mo sọ pé nǹkan ẹyẹ kọ̀ọ̀kan inú ọ̀rọ̀ ni ó ní ní Kenya òyìnbó kan ṣe research ń òyìnbó yẹn wá sọ wípé àwọn ọmọ aláwọ̀ funfun wọ́n mọ̀ ń mọ̀wé ju ọmọ aláwọ̀ dúdú lọ nílé ẹ̀kọ́ ó ní ṣùgbọ́n sọ nínú pépà pé ṣùgbọ́n ṣáájú káwọn ọmọ aláwọ̀ kan tó wọlé ẹ̀kọ́ àwọn ọmọ aláwọ̀ dúdú orí wọn máa ń pé ju àwọn aláwọ̀ kan lọ ó ní kí lọ́pàá tó ní wọ́n fi pé kò àkáǹtì fún olúwọlé wa ń dáhùn pé èdè wo ọgbà tó ń wọyọ sí ikú àga tó ń gbìmọ̀ ń lé pé àga ni igi ni owó ni ẹni ni ilé òun tẹ̀ wá ń kọ́ òdòdó ẹ̀ ó ní kọ́ ọmọ yẹn náà padà kí wọ́n jọ fi èdè ìlú wọn fi kọ́ ọmọ òyìnbó àtàwọn ọmọ náà káwọn tí ó mọ̀ jù òyìnbó tẹ̀ gba ìlàjì gbà ọmọ òyìnbó kan dé

ìmájì kéèyàn ló kó kéèyàn ti mọ́ kọ gbogbo ẹyẹ o ti mọ́ kọ igi ẹwà ń ṣe biology ní school wọ́n dá ọkọ̀ ẹyẹ kan tí jàǹṣẹ́ ń discard àwòkó ní ìsọ̀jà rẹ̀ igi wo ní sọ igi oṣù ní sọ ìṣẹ́ o ti mọ kárakárí sí kẹyẹ nǹkan o ti mọ tó ẹ máa sọ á kó àwọn ọmọ wa ní ọpọlọ wọn kó mú torí mo yẹ sọ pé kọ́mí ẹlòmí òsì bá mi sáré two cognitive domain yóò wá gbà pé tùmẹ̀ ní school ó ní ṣúlọ́ọ̀tì lẹ́yìn èrèrè sọ fún international education ó ní kọ́ ọmọ ó mà ṣọ́ tó mọ̀ lọ sú ẹjọ́ mọ̀ ó dájà ẹ mọ́kọ̀ mọ̀ lọ sú ẹ̀kọ́ kọ́kọ́ lẹ́kọ̀ọ́ lé sónú ṣẹ̀ríà Islam á wọn ọmọ òsì tẹ̀síbíkù àkámi alìmọ̀tàálẹ́kọ́ bí àwọn ní ṣàfíyà practical, amọ̀sátíkálá the implementation of personal law àwọn òfin tí ni ìníráyé tẹ̀láyé púpọ̀ mẹ́ ṣùgbọ́n màá mú ẹyọ kan mẹ́ ọ̀rọ̀ gbéyàwó ìfọmọlọ́yàn ìtọ́jú ọmọ ìdá kankan ẹjẹ́ káwọn olùkùránù súra ẹlẹ́ẹ̀kejì súra 2 aya 221 to 237 súra ẹlẹ́ẹ̀kejì aya okòólérúgba ó lé kan 221 ibẹ̀ láti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá lè jẹ́ ọlá ó fẹ́ kọ́ ọláwẹ̀ ẹ̀kọ́ ọ̀nà tó pọ̀ níbi ọlọ́ni wà ìlà sọlá túnmùn nìfà 221 ọlọ́ni wà látẹ́kẹ̀wò ìmòṣìríkà hátà yóò mẹ́nà ẹ gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́bọ lóbìnrin ẹ fẹ́ abọ̀rìṣà ẹ gbọ́dọ̀ fẹ́ kèfèrí lóbìnrin títí tí wọ́n fi gbàgbọ́ wà láàmẹ́tún mọ̀ mínà tó kẹ́yìnrún ní mùsùlùmí ẹrú lóbìnrin tó jó ju ẹlẹ́bọ lọ wà lọ wala tún kéhù lè mùsùlùmí na hátà yóò nínú ẹ̀yin obìnrin náà gbọ́dọ̀ gbọ́ lọ́kùnrin tí wala ẹrú lọ́kùnrin ọyúrúmí mùsìríkì olóore ju ẹni tó jẹ́ ẹlẹ́bọ tó jọ màlábí lọ wà lọ àjàbákò kódà kò ṣe ní lójú ọ̀nì Ùláìka yẹ̀dẹ̀ òun náà ìlànà ìdí láti ẹmọ́ fẹ́ wọn ni pé gbogbo wọn inú náà ni wọ́n ń pè yín lọ. Wọ́n mọ̀ ohun yẹ̀dẹ̀ òun ìlà àlìjánà. Ọlọ́run sì ń pè pè lọ́nà àlìjánà, wàlùmọ̀kírọ̀ àtàforíjì ní ní ìpẹ̀lú ìyọ̀dá ẹ̀. Wàyùbá yìí nu àyà ti lè náà ti ń sàlàyé àwọn àyà rẹ̀ fáwọn ọmọ láwùjọ mùsùlùmí agbọ́dọ̀ máa lò wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nǹkan àlejò rẹ̀ tó dé bá kúlùhúwà ádà sọ wípé ẹ̀gbìn ni wà àpẹ́sìnú nípa àfihàn ẹpa àwọn obìnrin lásìkò náà ẹmọ́ súnmọ́ àwọn ẹmọ́ wọn láti pọ̀ wọ́n fàídà pẹ̀tà hàmúná tí wọ́n bá ti wá mọ́tán fáàtù húnnà ní àìfà ọkùnrin lọ ẹ̀sùn mọ́ wọn ní ìtọ́lọ̀ ti báyìí láṣẹ ìyẹn ni ojú ara wọn gangan kìí ṣe fùrọ̀ níbi jẹ́ǹdà aṣù iná wá yọ ìbú ìtawà bí ọlọ́run ni jẹ́ fáàtù alẹ́ ìṣètò ìwọ ọkùnrin tó yẹ́gbẹ́ orílẹ̀ náà ni ìyàwó rẹ̀ wà lé oko olóko ló máa lọ kí wàkọ́dí mú lè àwùjọ kan tí ẹ bá ń fìfẹ́ ẹ ti dáadáa fúwájú mú ayé mú ní ìlú nígbà sàlàyà ń kéré lẹ́kùnrẹ́rẹ́ ìgbé àtìkò wọ́n tàbí lọ àwọn alẹ́mú anẹ́kò mú náà kó wò ẹ parí ọlọ́run ìpẹ̀pẹ́ pàdé ọlọ́run bá wà bá ṣe ìmọ̀ mí ní ẹ fún wọn ní ìlú àwọn ìgbà gbogbo wọ́n lábẹ́ jẹ́ alùpọ̀ a òun dọ́tán lè àyè máa nìkò ẹ má fọ́ ọlọ́run ṣe in tí ó hàn náà yín tàbí tánàdí tàbí ìdínà ìbúra fẹ́ ti búra a ń tàbá gbòòrò kẹ má bàá ṣe dáadáa ẹ má jẹ́ ẹlòmínà ó sì ti búra bóòwò ní ṣe ní nǹkan dáadáa ní o ọlọ́run ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ wà tàbí ẹgbáyọ̀ ọlọ́run wà tó sílẹ̀ ó bẹ̀ ilẹ̀ náà ṣe àtúnṣe láàrin àwọn wọ́n bọ́ òsàmì ààyè níbẹ̀ láyé abínigún lọ́wọ́ lọ́dún ibi àìmẹ́rìnigún àwọn ìbúra yí tó jẹ́ lágúrù ẹ̀sàkùn sọ ní ilé pé ẹ̀sọ́ kò dé náà ọlọ́wọ̀ ní jẹ yíyà torí èèyàn wà láti yọ akédo bí ma kásàbà tó kòrò ògùn àmì ètò orin ilẹ̀ nílẹ̀ ní yí pé ẹ̀lẹ́rí ẹgbúra wọ́n lọ́wọ́ ọ̀pọ̀ òòrùn àlè aláforíjì lọ́lọ́wọ́ ọba àlè mú oníṣòro ìlẹ̀dínà yóò lóòrùn ní ìzá ìta ọ̀bùsù àṣò gbogbo àwọn tí ó gúnra nínú yí pé àwọn òní súnmọ́ ìyàwó wọn bí àwọn ìyàwó wọn ṣẹ̀ wọ́n gbogbo ẹ̀ ní súnmọ́ mi ẹ́ẹ̀dàbùn láti gbọ́dọ̀ kọjá oṣù mẹ́rin fàìpáhù báwọn obìnrin nì tí wọ́n bá ti wá ṣẹ́rí padà kúrò níbi tí wọ́n ṣe tí ò dáre fàìlọ́wọ́n ọ̀fọ̀ rọ̀hìn dájúdájú àmì ìpáhù táwọn ọkùnrin yẹ bá ṣẹ́rí padà ìpáhù mùdákàrù yẹn tí ó bá jẹ́ ìpadà wà ìmọ̀ wọn á lọ́bù rọ̀ṣì dájúdájú aláboríjì lọ́lọ́ oníkẹ̀yìn yẹn pé wọ́n ń sàlàyé ṣe máa ń dí sí pé obìnrin àmọ́ yẹ pé kò bẹ̀rẹ̀ ìyàwó ẹ̀ gbáà ti fún létí gbáà ó ti sọ bí punch bag rárá àwọn ọ̀nà discipline kan ni nǹkan tí wọ́n jìnà sí wá pẹ́ jù oṣù mẹ́rin ọlọ́ni

olọ́gbà ìsẹ́fọ́jú gbogbo fáìná in kunna yu'minna billahi wal yawmil akhir tó ẹgbẹ́ ní tòótọ́ lẹ́ni gbàgbọ́ nú àlá àtọ́jọ́ kẹ́ wà bú wọ́n láti ọ̀nà àwọn ọkọ̀ arákùnrin ti ìnà wọ́n sì tún lẹ́tọ̀ọ́ láti dá wọn padà ìyẹn là ń pè ní tọ́lákùnrin jẹ́ tí ò yẹ́pọ̀ lápá àwọn èèyàn tí ẹ bá lọ́wọ́ fẹ́ obìnrin máa ń sìn òdìdílé sọ bẹ́ẹ̀ obìnrin yẹn ó kọ́ ṣe nǹkan oṣù tó bá tó wá ṣe nǹkan oṣù tó mọ́ rẹ̀ yóò gbé òfẹ́ ọmọ ó wàá wọ̀ yóò tó bá tún fẹ́ pẹ padà wà súnmọ́ ìta ó tó ti dìyàwó rẹ̀ ní ẹ̀ mo rò pé ayé bẹ́ẹ̀ lọ náà ọlọ́ni àhákùnmẹ̀ rọ́dì iná bìláàlìkà iná aláàbí ìfìláha tí a máa ń tàbí ṣe wọ́la ọ̀nà mẹ́gbò lẹ́dí iná bìlẹ̀ màárù wà lè jálà àrẹ iná obìnrin ẹ̀mẹ́jì pé nígbà láàyè wà fún wọn fàìmìsáàkù mi máa rúbí ọ̀tọ̀sọ̀rẹ́ inú ká di ọmọ obìnrin mú ká máa fẹ́ lọ àti ká túlẹ̀ sí ìsáàdì pẹ̀lú dáadáa kẹgbẹ́ kò fẹ́ lé obìnrin kò wá ṣe kàfún ẹlòmí ló dáa sí ìsára obìnrin ẹlòmí ó gún lọ́bẹ ẹlòmí ó fi kòbókò dára sílá ẹlòmí ìbẹ́lìtì yóò mọ̀ọ́mọ̀ mú ibi irin yẹn yóò lò fẹ́ fàpá sí lára yóò fi lù ú lè fàyè ojú rẹ̀ yá àtòríṣiríṣi àìsí òfin ìṣẹ̀rí àná ni gbogbo tó ṣe ó san owó ẹ̀mí yóò bẹ̀rẹ̀ bọ́ wà láyà ìlú lápòm àtà gbogbo mi máa bẹ ìtú ohun náà ṣe à ẹ̀ẹ̀sì kò lẹ́tọ̀ fún yín kẹ mú kankan nù tẹ́ ti fún wọn tẹ́lẹ̀ ilá ayà ọfà aláyọkè máa kúrú dàbà àtàbẹ́jẹ́jì bá ń ká àpá wọn gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ṣọ́ ẹnu àlà ọlọ́pàá ní ráìṣàlàyé ẹ̀rẹ́kùnrin rẹ̀ ẹlòmí tó abẹ́kọ̀yàwó tó bá dìkọ̀ tó lọ gbogbo tó ti rà fún ní ó gbà padà kódà gbogbo aṣọ rẹ̀ ní òkú kalẹ̀ èmi ni mo ra fún ọ láwọn obìnrin yìí wà náà àwọn ọmọ jẹ́ ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ ọmọ jẹ́ kan ó lè wòkè hàn ní ìfẹ́ kó ní kò máa lọ òun náà ní tòun gbàtàwọn ọkùnrin yóò tẹ̀lé ṣẹ̀ríà gbogbo gbogbo ló lè gbà padà fàyín kìtùm aláyòkí mahùdó dàlá pàládìmáhà àríhímá fi mọ̀tàdàtì mi nílé máa sàlàyé o mọ́sán wá wà wọn nílé ṣe gíní àwọn onílé mójú ṣọ́ ẹnu ààlà ọlọ́run kò ní sí ẹ̀ṣẹ̀ fún wa ní tí wọ́n bá jọ ṣe gíní bá fẹ́ lọ́kùn lé lórí tíríkà hududullah fala ta'taduha wa man yata'adda hududallah fa ulaika humu zalimun ṣẹ́rí àtọ̀lákù màrùtánì lọ́lọ́ ń sọ ń bẹ̀ o ní pé o sọ pé o kọ obìnrin o ti wá kọ̀ oṣù kìíní kejì kẹta ti pé ojú kọ̀ ojú lọ o wá tún fẹ́ o wá tún wù ọ́ o tún lè fẹ́ padà ṣùgbọ́n tó bá bẹ́ẹ̀ fẹ́ padà wà á ṣe akdun jadid wà á so ìdí ẹ̀bà tó fún ní máa pẹ̀pẹ́ ó tún ti wá so ìdí ẹ̀ padà ó tún ti wà nílẹ̀ ó tún kọ̀ oníkó máa lọ ó tún ti ṣe tó bá bí a ṣé wọ́n daṣọ bò ó lójú ni tó wù ní ilé yìí ọmọ ìbẹ̀ ara rẹ̀ máa bọ̀dé ó tún fẹ́ ìgbà tó wá dẹ̀lẹ̀ kejì yẹn lọ́lọ́ ah, méjì náà ni o fàyín tọ́lọ́kọ̀ á pàlátẹ̀ ìlú láhú mìbáàdì tó bá ti wá lọ kọ́ lẹ́ẹ̀kẹta àwọn àfáà sàlàyé pé ẹlẹ́ẹ̀kẹta yẹn ìdá rẹ̀ kò ní ṣe nílé rẹ̀ ilé wọn ní òkè lọ sí tó bá ti wá o kò tọ́ àtà kẹ́yìnkì àzọ́jẹ̀n tọ́yọ̀ kò lẹ́kọ̀ọ́ kò fẹ́ máa àyàfi kó fẹ́ ọkùnrin míì ọkùnrin yẹn ó la oyin rẹ̀ ó náà la oyin ọkùnrin yóò tó wá fínú fídọ̀ kọ́ọ́lẹ̀ ní kìdí bó lọ sáré ń jí ó bá kọ́lẹ̀ kò tẹ́sẹ̀ lórí àwọn méjèèjì a ń yàtàrọ̀ ọjà á kán tó sẹ́ padà sọ́dọ̀ ara wọn ìgbọ́n náà a ń yò kí má bò ló dàlá sábà ní ọba àwọn iléeṣẹ́ inú àwọn èèyàn kan bẹ bàbá yóò yàrá láyé òwe fẹ́ mọ́ tó fi mú ọtọ́ ló wá sílé mọ́ wà mọ́ ẹjọ́ padà ó ojú ẹ̀ tí wá jálẹ̀ ọmọ kan tó ń tẹ̀lé ìrìn ọmọ ẹ̀ owó ẹ̀ sálọ ní ibi tí kò sojú ẹ̀ o wà tí ní káhùn lòrò lọ yorùbá yìí inú ha lẹ́kọ̀ọ́ mi àdàmú wà á yàtọ̀ láti mú ní sáà tẹ́ bá kọ obìnrin fàbà lọ́dún ajálà hùnà àsìkò títí di o wọ́n dé òpin ìgbà tó yẹ kí wọ́n lò fàámsìkò kiri mọ̀ sí mo sọ ẹ̀ kúrò fàámsìkò hùnà bí màrúfin a ó sàrẹ́ṣọ́ hùnà bí màrúfin ẹgbẹ́ ọ̀fẹ́ wọn tàbí kẹtù wọn lẹ̀ ní alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe yẹn là ń pè ní tí wọ́n kọ̀ lẹ́yìn ni tọ̀láàkù bàìnúùnà tọ̀láàkù báìn bàìnúùnà tó ṣúgọ̀rọ̀ tọ́láàkù dẹ́lẹ̀ kẹta ni tọ̀láàkù báìn bàìnúùnà tó kúrọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bí kọ́lẹ̀ tó ti ń lo tó ń ṣe ìdà lọ́wọ́ yẹn o là ń pè ní tọ̀láàkù ọ̀jẹ̀rin tó ẹgbẹ́ ọ̀nà tó gbà kọ́lẹ̀ ò bá súnà mu wọ́n pè ní tọ̀láàkù bìjẹ̀rin torí àbùkù ṣá wà látọ̀tọ́ kí ìlú ara ti lẹ́wọ̀ ẹgbẹ́ nọ lọ títí títí títí ọlọ́wọ́ ni àwọn ìyá ọmọ yorùdẹ́ ìnà àúlàdàhù na kàmìlẹ̀ wọ́n fọ́ ọmọ lọ́yàn fún ọdún méjì ẹ̀tọ́ bá wù wàhálà lè mọ̀ọ́lú ní láhù rìskùnmọ́nà wà kìtùwàtùkúnnà bìlì màárù obìnrin tí ó fi gba ọ̀pọ̀ ọmọ náà lọ́dún méjì lọ́yàn lọ́dún méjì jíjẹ rẹ̀ múmu rẹ̀ àti wíwọ̀ jí ọmọ náà jí ọmọ lọ́rọ̀ ní ìwọ ọkùnrin ló gbèrò obìnrin tí ìgbà bó ṣe bímọ ọmọ ẹjọ́ mẹ́jọ ló sọ sẹ́yìn tó fi lọ ṣe ẹ̀jẹ̀ jòjò ló bá àwọn èèyàn ó gbé mọ́tọ̀ sí ìfàdárù nígbà tọkùnrin ò ní òun náà sì ní àlè ọkùnrin náà àlè pé obìnrin yẹn ní yìí ní kò ní kò ní hm? ọlọ́run ni látùkálífò lọ́sùn ilẹ̀ òsáà kò sí àjàgà tàgbé ẹnikẹ́ni lórí àbítẹ́ni ìbàgbé tẹ́mi yóò bá gbọ́dún méjì ẹ̀mọ́sọ̀dún méjì látùdọ́rọ̀ wà nídà tó fi wá lábí àẹ́mọ́ ni obìnrin látorí ọmọ rẹ̀ wà lámọ̀ olóòdó láwúbí wà lábá ẹ̀mọ́ ẹ̀mọ́ ni bàbá láìní ìyáàdẹ̀ ìgbọ́mọ́ kí ẹmọ́ fi ni bàbá lára àti gbọ́nú program lónìí pé gbogbo táàmù jẹ gbogbo táàmù ọmọ gbogbo táàmù ẹ̀nà gbogbo táàmù ẹlò àti gbogbo táàmù ẹwọ̀ mò ń fún ọmọ rẹ ni mo wọ́n ti ní gbogbo ẹni ẹgbọ́n apá ni ọkùnrin lára mọ́ ni bàbá ọmọ láńtorí ọmọ kùránì ló sọ bẹ́ẹ̀ tòróbìnrin ní ìbájẹ́ tó ayé ìdí tó bá délé wọ́n ti sọ àti gbọ́ ní program abẹ́lì ìta sọ̀rọ̀ ní ọ̀nà kí ó wà ló wọ́n dẹ̀ ké o àtijọ́ ni mo ti ń fọ́mọ ẹ̀ lọ́yìn ẹ̀ tí ìfún mi tọ́kù mo fẹ́ jẹ tọ́kù bí ó bá kan ní bàbá bàbá ẹ wo ìjáàbù tí mo ń lò jìbì báàbù tí mo ń lò láti jọ ìṣẹ́ ẹ̀rí tó ti gbó ẹ̀rà míì fún wàhálà lè wá rí sí ní sùdáàlì fa iná rọ́dà sí sọ́ọ́lẹ́ ń tàrọ́ ọdún nínú ìhùmá pàtàṣáwòrí fàlájọ́ náà lè mà fa iná rọ́ tún ń tẹ̀sítàrí dé òun àwòdàdàkó tó bá ìtẹ̀ wá bẹ́ fún ọmọ yín ẹgbẹ́ lọ fún alágbàkọ́ tí ó bá ń fún lọ́yà ni fàlájọ́ náà lè kún kù fẹ́ṣẹ̀ ìdásàlámtúmọ̀ àfẹ́ tó mìlì màrúfù tẹ́bá ti fún ní tọ́lọ̀ gbogbo tó bẹ́ẹ̀ fún wọ́n tàkùnlọ́ àwọn àyẹ̀kọ́ alámù annàlá àbímọ̀ta àmàlú na màtí wàlẹ̀dínà yàtàwà fáwọn àmìkò wàyàdàrú na azúwájà yàtàrọ̀ bá sàn bí àwọn sí iná àrùbá bá aṣọ ni wàṣọ gbogbo àwọn tó bá jáde láyé nínú yínú ọkùnrin àwọn ìyàwó wọn ó ṣègbélé jókòó ti lo oṣù méjì inú ilé táwọn lè jáde báyìí lè jáde ó kó méjì àtijọ́ mẹ́wàá ẹ̀bọ̀ eh, bá notice eh, kò yí sí báyìí nílé èèyàn fẹ́ máa jẹ kí ló jẹ lọ́wọ́ báyìí tó ń jẹ lọ́wọ́ iná ló máa jẹ ẹ̀yẹ́mà eh, of course ìbànújẹ́ yẹn pọ̀ sí bó ṣe wà náà máa yàn lẹ́gbílà àwọn àṣàdúrà bẹ́ àtọ̀fà ó pè ọ because àsìkò yóò ṣù mẹ́rin ò lọ́bì náà ó bèèrè ayé yàn lẹ́gbílà dùhá ó yàn ìṣọ́ọ̀fù gan tó bá lò ó lè máa ṣe mọ́nàfílákọ̀ ó lè máa ṣe ṣùgbọ́n àsìkò ìlọ fi jókòó máa ha àwọn àkáù sórí kó wá fi pláàgbèjì ayé ara rẹ̀ lẹ́yìn tó bá jáde ọlọ́run ni wọ́n gbèlé jókòó fún oṣù mẹ́rin àtọ̀ fàídà bàlájúmọ́ ajára hun náà tásìkò wọn bá ti tó bàlájúmọ́ àlékún tí mọ́ fàáìlẹ̀ sí àǹfùsí ìnàbìlì màárùn títí títí tọ́lọ̀ fi sàlàyé ilé obìnrin tó wà tọ́kọ ẹjáde láyé tó ń ṣogbó lọ́wọ́ ọlọ́ni láti náà alẹ́ ikún fi ní àwọn tún bí imi ní kìtìbátì nìta àó akùnmẹ́ntún fi àǹfúsíkò gbogbo tẹ́ẹ̀pẹ́ sọ àbí tẹ́ẹ̀rọ rándọ́gbọ́n fi sáẹ̀sọ fóbìnrin obìnrin yẹn ọkọ ẹjáde láyé ẹgbẹ́ ní fóbìnrin nígbà tó wá dọ́lẹ̀ ah, ẹ̀pẹ̀lẹ́ ọkùn ọlọ́run ṣàánú ọlọ́run ti ẹ̀ká fọ́ àti gbàdọ̀ ah, bá ti rí irú àwọn obìnrin tó pàkì bá dáa ọmọ jẹ́ ah, àwọn tó yóò tààrà máa fi báyìí obìnrin yóò tààrà lọ fúnra gbé ní ìmí pẹ́ẹ̀sì sóhun ní dáadáa ní kó máa bọ̀ ra fúrútù dání máa bọ̀ gbé ráìtì dání máa bọ̀ gbẹ́wà dání obìnrin ó dùn pé ó ń bára ọkùnrin yìí wò ní bọ̀ ṣùgbọ́n obìnrin tó wájú obìnrin mùsùlùmí yóò dùn pé ẹni rere lè torí pé mo gbọ́ ọ̀rọ̀ kan bí kan bàbá kan ó fẹ́ tó obìnrin kan báyẹn wọ́n ni ó ń ṣe dáadáa bóyá kò tí ẹ̀fẹ́ sẹ́ni wọ́n wàhálà ni wọ́n ṣe ní kó mọ́ gbà kì ní òru ìgbé bàbá ìfagbárí ló ń lò kó fẹ́ dọ́gbọ́n fẹ́ ni ẹniyàn ò rẹ̀ lọ́kọ́ ọkọ̀ ẹni kó bàbá ìwọ́n mọ́ ló ń ṣe dáadáa sí àárọ̀ ló lọ sí yóò fún bí nǹkan ọlọ́gbọ́n tó fẹ́ ti fẹ́ tó bá fẹ́ tó burú mẹ́tọ́ lọ́kọ́ ẹni yẹn tó rẹ̀ ń ṣe dáadáa sí ẹ̀kọ́ ló yẹ kó fẹ́ tí ẹni tó wá tó ń kan ọkùnrin lóòfẹ́ sáti tí yóò dà èdè jímọ̀ láti mọ̀ sáti tí tí ó sàn láti rí láti jímọ̀ ẹni tí ó sì fi erin paléyá yóò ti di ayán bẹ̀rẹ̀ ẹgbẹ́ wọ́n fi erin paléyá ayán dà ayán bẹ̀rẹ̀ ayán òkúkú fún èyí náwó sí àmì ó ti jọ iléyà kò pàtàkì tún <laughs> ó lè rí rí rí lò wọ́n máa fi paléyá irọ́ nípa ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni pé kò pàgbò ní ìsìn mọ́tò bá léwé ó mọ̀ pé irọ́ ní ń pa kò ní ṣe kankan nítorí àsìkò já ọlọ́run dáta àwọn ọ̀rọ̀ yẹn lọ ṣùgbọ́n ìmí lè tutù tẹ̀síwájú àwọn àwálù ṣàfihàn gbogbo àwọn nǹkan tàbó lọ́lé wọn tàbó lọ tí ọ̀rọ̀ rẹ̀ ló dé tó bá ẹ̀rù rẹ̀ níwájú ìta tí wọ́n ti kó kábẹ̀ wọn ò ní jó wọlé mọ́ obìnrin ní ọkọ̀ òbí kéńjì kí nígbà tó bá dé kò nílé wọlé máa lọ lé yí ìsáyè kódà yóò tó lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ yóò ti gbogbo ẹ̀ hmm? ẹ̀ẹ̀wọ́n wa náà mí wà gbọ́mọ lọ kí àwọn ìyá ẹ̀ ó lè lọ́nà kò bá ṣẹ̀rí àwọn ẹ̀ṣẹ́ láti kó ẹ̀rù òfin yẹn síta ṣẹ̀rí àwọn mo ti kàlẹ̀ gẹ́yẹ tó bá lóò fẹ́ mọ́ tó bá ẹ̀kọ́ ti sún mọ́ nínú oṣù yẹn o kò jẹ́ ìsọ kò lè jáde lẹ́nu ẹ̀kọ́ kan yóò kọ́kọ́ máa jẹun yóò máa mú yóò máa gbádùn náà ní ra ṣúgà bẹ́ẹ̀ ó ti gbádùn ẹ̀ lóṣù yẹn wá ló fẹ́ lé lọ àpérọ̀ bá ṣe nǹkan oṣù tán ìgbà ìlú tó lọ sọ kéè máa lọ láti rí pé kèé rọrùn tóbìnrin lè pariwo ẹgbẹ́ ìjọba ní máa lọ ní ìfẹ́ ọmọ yí wọ́n máa dẹ́ yàtọ̀ lásìkò yẹn fẹ́ni tó bá lákìíyèsí tí ọlọ́run tó sọ bẹ́ẹ̀ mọ́ sí ń sọ lásìkò tó ń ṣe nǹkan oṣù yẹn èèyàn wà ní ìsera kò sí ìdé yóò ti kọjá ajá torí náà ìjẹ́ ò máa gbọ̀nyàn èyàn òsìgbẹ́ obi nígbà èyàn kéyàn rí pò tí ó kó mọ́ ṣù òǹbẹ̀ igbé èyàn kéyàn rómi tútù kó mọ́ dásọ́rùn wọn náà farabalẹ̀ tí ó parí nǹkan oṣù tó wálé lọ́kárí kò ní bẹ́ẹ̀ ó báyìí oṣù mẹ́ta kò rọrùn

ọjà wa a máa máa lo òfin ẹ̀sìn láàrin ara wa fi ṣírọ̀ fìlìbẹ́ì wọ ṣírọ̀ níbi títà àti ríra àwọn oníṣòwò méjì bìlìkìyà máa láàrin ọ̀tàfà rọ́kọ̀ Búrìkà láhùn, bàbá ìyàná búrìkà láhùn máa fi

bárakátú bẹ́ẹ̀ni wọ́n àlùbáríkà tí ń bẹ níbi òwò tí wọ́n ṣe yẹn ọlọ́run láà parí àbùkù no wonder ẹlòmí jèrè ẹ̀rì tó kọjá lọ́lẹ̀ àwúdá ní ààyè ah, láì ló pa ìjọ kan lẹ́kàn gbọ́kú láti lẹ́sìn nígbà tí ń bọ̀ látọ̀nà náà owó tí ó wà ná ní ẹsẹ̀ tó dáhùn yóò lọ fmc wọ́n ní kó tó máa lọ síbì kan yóò lọ bẹ̀ yóò tó máa padà sí lókà kò ní bá láti yóò wà ná gbogbo owó padà ilé tó lòun fẹ́ kàn yóò padà pa ara rẹ̀ ní yá torí pẹ́lú owó ìlú àgbáríkà kó rẹ̀ ó dé ń jọ́ọ̀sì jọ lórí ọmọdé ẹ̀fẹ́ owó ìtọ́jú ó ṣeéṣe káwọn abálájọ ọmọ mi ti yáyà lọ́dọ̀ àwọn oníṣòwò wọ́n dẹ̀ lówó àwọn ní lálùbáríkà ìdí ni kówó ní gbogbo owó àwọn kan ṣùgbọ́n ẹlòmíì kí ní ìdàláàmú tó bá ṣàlàyé gbogbo tó wà ní ọjà yẹn owó rẹ̀ ó dínkù mẹ́tàlá yóò tà ní hundred thousand àmọ́ tí ò bá sòdodo yóò tà five hundred thousand four hundred thousand sí ẹ̀wò tó máa gé ṣùgbọ́n tọ́lọ̀ bá di àgbáríkà sí hundred thousand kí sí four hundred thousand lè jáde hundred thousand ó sì ṣe jù bẹ́ẹ̀ lọ èèyàn ẹni tó pàtàkì àwọn táwọn ẹni láwùjọ mùsùlùmí yẹn èyí ti fi ká bẹ̀rẹ̀ lẹ́yìn

kí ni wọ́n a máa ṣe láì lásán wọ́n a odidi ìwé ẹ̀kí nọ́tìdà àwọn nọ́tìdì yẹn kéjì wọ́n a máa fa láì lásán wọ́n kàn máa ti bẹ́ǹsì ṣe nǹkan sí jáka jáka jáka jáka ẹgbẹ́ òun lè kí ọmọ mú lọlé ọmọ yẹn ò ní wá lè kí wọ́n ní èló ni ó ń ta ká ìdátù tẹ́lẹ̀ sí sí náírà èló ni nìyí ẹ̀ṣọ́ àpépè fún 50 náírà subhanallah láwọn bàbá kan sọ pé ojoojúmọ́ ni wọ́n ra kádà tó ó tó ti fẹ́ lè yà àfá ìbánimójútó ọmọ kéèkéé bá àtìrìndọ́gbọ́n gbà lọ́wọ́ rẹ̀ nílé kí ó tí ò sí yẹ kó wá ìwọ ló yẹ kó jókòó sí ìkẹjọ mọ́ sí èkó mọ́ kọ lédè àwa gba ọmọ nǹkan káìdátù ó wá lò fóṣù kan ó ya 50 naira ẹ̀ ìbẹ̀rù ọlọ́run wá ní àfá òmójútó ọmọ ilé ké ó èwo ló dín ní 300 naira nínú ìwé táwọn rà ní skul ní north primary tí wọ́n ṣe é jẹ́ ó tá lọ ẹ́ mú gbọ́rọ̀ rẹ̀ ẹ́ bẹ́ẹ̀ solution ṣó jẹ́ it's not a textbook assessment book nù evaluation book nù àní textbook olówó ẹ̀kẹ́rẹ́ jù àbí bẹ́ẹ̀ solution lónìí 300 àwọn bàbá tí ń ra ní 300 naira ẹ̀dá kù káàdì átùmẹ́lò ní ó kò jáde mẹ́fà mẹ́fà bẹ́ẹ̀ ẹyọ kan wá ní o ní ìsìn tẹ́bá lọ primary school ní subject dídé creative art agrikowa subject wọn ní ìsìn jẹ́ òbí ìfẹ́ tó 12 báyìí wọ́n ara textbook kọ̀ọ̀kan ló 16 ọmọ ní ọmọ primary ní sọ̀rọ̀ 16 yóò sì ra textbook 16 ilé ike ká ìdátù kan 15 naira wọ́n ní ìwé àwọn tí ń rà wọ́n ní kò lẹ́gbà 900 naira ìwé kọ̀ọ̀kan ẹ̀dàkùn tí mọ̀ sọ bí ní pé ànáwó sí ìmọ̀ tí mọ̀ tó lè dé àìnáwó sí mọ̀ ní òjẹ́ kálàáfà láwùjọ a àwọn ọmọ wa lọ sí ìlú ìmọ̀ láti lọ kọ́ ìmọ̀ wa irú àwùjọ mùsùlùmí gbọ́dọ̀ ní àwọn àwọn tó hákùrá sórí wọ́n gbọ́dọ̀ ní súnà àwọn wọ́n gbọ́dọ̀ ní àwọn muhadithun agbọ́dọ̀ ní gbogbo ẹ̀ nínú àwùjọ àwọn ni ó mọ̀ bá wa yanjú ọ̀rọ̀ àníṣẹ̀mọ́ kó lọ police station láàrin ara wa ní àwùjọ mùsùlùmí a máa níṣẹ̀rí akọ̀ ní tara wa kéèyàn lè jájọ́ láì lẹ́kọ̀ẹ́ǹkì tí ò sọ̀rọ̀ ogún o torí sọ́rọ́bù nìgbà tí mo ń ká lọ láti ilé ibi ti fáàkì wọn tọ́ bàlà kún ọ̀rọ̀ ogún ní òde o ta ló lè pín gún nínú gbogbo wa tó jókòó yìí láì níṣẹ̀ lọ dààmú agbọ́dọ̀ láwọn èèyàn láti jọ́tẹ̀ yìí ti dáyé tó kù sí ń kú èwo ni wọ́n fi ṣẹ̀rí àfihàn ogún rẹ̀ lójú yín bàbá ti ẹ ti kú ìyá ẹ ti kú bàbá bàbá ẹ kú ìyá bàbá ẹ ti jẹ́ wọ́n fi ṣẹ̀rí àpin ọlọ́dẹ̀ ayé àdẹ́wà ní kò ẹ̀ tọ́lọ̀ ń sọ pé báyìí lẹ́sẹ̀ pé ogún ìjà lè mọ́ láì kẹ́kọ̀ọ́ ẹ̀ atọ́kùnrin àtóbìnrin tí ẹ̀ bá mọ́ obìnrin yìí ní ẹ̀lọ ìdílé ka ní ẹ̀rí kan wọ́n hẹ́jì àwọn obìnrin òjẹ́ wọn lọ sùn obìnrin sì ló yẹ kó lọ lé déjù torí báwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ lò pa àwọn obìnrin ẹgbẹ́ kò ní bá mú kò dáa tó ó wáyé tó wájú ọkùnrin lóbìnrin ó ti mọ ṣá ń gbogbo ìgbà ó yẹ káwọn obìnrin náà lè máa kọ́ wọn àwọn obìnrin lọ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ìyàwó kódà àwọn ọkùnrin kọ́ èyí tí ò ìdọ́lọ́kàntọ̀ ní pé wọ́n mọ̀ dáwọn sọ̀rọ̀ ní soro ìrìjá nínú sọ́rọ̀kù làkúgbà ayà fífí sí nìkan wàídá sàájú mọ̀hún na mẹ́tàárí alìhún náà ní wọ̀rọ̀ ga tẹ́bàbẹ́ bèèrè ọ̀lọ́wọ́ ẹlọ́bẹ̀ẹ́

lọ kéyà sí. nígbà tó fẹ́ fi lọ kéyà rẹ̀ dẹ̀lẹ́ ìlú kí àwọn ilé iṣẹ́ àfá o kéde táǹtẹ̀ láàfẹ́ sí nìyẹn o kí n lè yí láàárọ̀ gẹ́rẹ́ àrá àdékùn Tó bá ti pé méje, ẹgbẹ̀wọ́, ayà fúnlá lákẹ́bà yàgò, ẹgbẹ́ ọ̀dọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìjà oòrùn náà. Àbá ẹ̀ṣẹ́ ọlọ́ọ̀kẹ́ Subhanallah kìí ṣe ìmọ̀lẹ̀ ẹ̀wọ̀n tẹ̀bá kó mọ òní kọ̀ wá sí ẹgbẹ́ ìwọ ọmọ ọlọ́wà ní ọdún jẹ́ òdìkó mọ̀ kẹba pé tó bá bẹ́ tó bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ sì nígbà tí wọ́n kó mọ òní kọ́kọ́ kí wọn fún kó wá sọ ọmọ tó kọ àwọn lọ bí ládùúgbò wà ẹ wá lọ kó wá bá ah! ẹ kàwá sí àdúgbò onílé àpá tó bá wá láti gòmí kó tó pa rẹ̀ àpá tí ò ní jẹ́ oní máa sọ̀rọ̀ èyí àpá tó ní jẹ́ ò lè ráyè kó máa yí kó tó lè wá ẹ̀ẹ́sẹ̀ wàhálà kó tó ráyè ẹ̀rẹ̀ àwọn àpá mi ìbànújẹ́ bá mi nìkan ẹwà láwọn àfá àwọn àjókòó kalẹ̀ wọ́n gbó bí àwọn ọmọ olókùn ẹnìkan kan bí ìbí àwọn olókọ́kọ́ dé wọ́n ká abẹ́ pàwó fún àmà ìmọ̀ tó àwọn àmà ṣé ní ìrẹ́sà lẹ́jọ́ àìmọ̀ ẹgbẹ́ òde àwọn aládùúdé wọn àwọn aládùúdé wọn náà àbíyànjọ́ tá dúdú wọn tí wọ́n jẹ́ ní wá àbáwọ̀dù wá jókòó kalẹ̀ ẹ̀yìn èèyàn ẹ jẹ́ ká máa ládéhùn ìdá tẹ̀lé ẹ̀fà sọ̀rọ̀ ọkọ̀ àdéhùn aago mẹ́wàá lábíbí aago mọ́kànlá lákọ́kọ́rọ́ ọmọ olóko àkọ́kọ́ ìgbà tí àwọn ọmọ olóko èdè aago kan ti lù nítorí ìdí ilé ìyá àlékò òbí ìdágo mẹ́rin àwọn afáàdé ẹ̀ṣẹ̀ bí àwọn ọ̀rọ̀ ṣe bí wa àwọn ọ̀rọ̀ wọn wọn àfáyé yìí olórí wọn dà lórí ẹbí jáde jáde ẹ̀rẹ̀ ten thousand owó àwọn ẹrù bàbá náà gbé jókòó yìí bàbá níbi lọ torí tí wọ́n fi jókòó látàárọ̀ bàbá ó níbi lọ ló jókòó kalẹ̀ èyàn kọ́ mímọ̀ o tọ́lá jẹ́ sọ ní ìdínú ọmọ díẹ̀ lómi mọ́wùlẹ̀ jẹ́ nínú ọpa mọ́ ń báwọn èèyàn tí wọ́n nínú àgbọ̀n wọn bí àdàdà orí ò lè ráyè ẹ́bẹ̀ẹ́bẹ̀ẹ́bẹ̀ẹ́ ni tó ní pé tó bẹ́ẹ̀ ṣe pọ̀ how many professors dey rí bí kó mọ́ I'm telling you how many PhD holders can you find there they don't have time they want to do research they have paper to write <coughs> they are doing teaching and research wọ́n fẹ́ kọ́ ọmọ wọn fẹ́ ṣe oríṣiríṣi àbá tó yá àbá gidi fẹ́ kọ́ ọmọ lè kéw àsìkò lè kéw lẹ́lọ́ kó mọ́ sí kò ní wá nírọ̀lẹ́. bẹ́ẹ̀bí sáàrọ̀ wà mọ́dúrásà bẹ́ẹ̀lẹ́ ẹ̀bí sítọ̀ yóò lò ní alkọ̀ so àfi kéèyàn sáàdọ̀gbọ́n so ìmọ̀ olóògbé àwùjọ mùsùlùmí kalẹ̀ gangan àìsí ìmọ̀ ló jẹ́ gbogbo àwùjọ ọmọ ríra dàràdà bó ṣe rí ìmọ̀ bá wà gbogbo àwọn fọ́wà náà ìdájọ́ ẹ̀wẹ̀ ló so ẹ kí gbogbo wa ká ọmọ wa tẹbá fẹ́ mọ́mọ́ lọ kí lékí ọ̀rá bẹ̀rẹ̀ lọ́wọ́ wa náà dédé lọ́jọ́ mọ́ sí lékí òun rẹ̀ lómi ẹ̀rin àfà wà sí àtìgbọ́ òun jọmọ́ lékí ń gbọ́lẹ̀ jù tó bá dákọ̀ ẹ̀bá kan kàwọ́ lé àwa ní bẹ́ẹ̀ kó má tó ti pé kò ní ṣe kankan ṣùgbọ́n ibi tí ó wá ju ọmọ sí ibi tó fi ọmọ fẹ́ lọ mú mi níbi odò fi rú aláǹgbá ní kọ̀ọ̀kan máa pa kiri níbi tó wà yìí ogun àkọ́kọ́ tẹ́ǹtì kan máa ń ṣe ṣe ṣe ó tẹ́yẹ̀ kan máa ń kọ́ àhẹ́ ìfúnṣe èké ìdókọ̀ ìrákù ìdé ìkọmọkọ ní ìgbésẹ̀ ìbákọlọ fún èké òkùnkùn àkọ́kọ́ bẹ́ẹ̀ kọ́ àmúdóni ẹlẹ́ẹ̀kì ìtẹ́gbẹ̀rẹ̀ ìrákù bí ẹ̀ṣẹ̀ yọ akọ àtìyàwó ẹ̀kọ́

kéèsè e o kéèsè àmáṣe ń bàmù nígbà o gbogbo ìtẹ́gbòbìnrin à ń pè ní mọ́ o ń pè ní mọ́ ní táwa ti ń ṣe látàárọ̀ ẹ̀sìn fáwọn èèyàn ẹ̀sìn rí lọ́yà ah, tó lè fi yé yìí nì àwọn lọ́yà mi náà ti ń pé èmi ọkọ̀ kan jà òkè lọ́dọ̀ lọ́yà mi kù wọ àtọkọ ẹ̀ ń jà ìdí òbá mi pé dáwò fún ní kọ́ọ̀tù kalọ̀ òjò wájú adájọ́ ẹ ti rí pé ẹ dà lórí ilẹ̀ kẹlọba lọ́yà sí lọ́wọ́ ní ọkọ̀ ìdíkó lọ pè sórí ilẹ̀ yẹn ẹ̀dì gbọ́n ìdí òfin ni ó máa ṣàlàyé pé ìtòfin sọ ní ìtòfin sọ ní jẹ́ pé láàfà àṣẹ̀yà ni gbogbo tẹ́ ẹ bá kó lọ́dọ̀ àfà àfà ò máa ṣàlàyé pé ìtòfin ẹ̀sìn sọ ní ìtòfin ẹ̀sìn sọ ní ìmọ̀ tó bá wá ní kẹ́ ìmọ̀ kìí ṣe ìmọ̀ àlùfáà òkùnmọ̀ àlùfáà ó là ń sọ ìtọ́nisọ́nà ìṣàlàyé pé tẹ́sì ṣe rí nígbà ìdíje tí ayé bá a ṣe lò ní táàbí orí ọlọ́tàdù àjẹ́ náà bá a ṣe lò ní tẹ́ bá lò bá mi lò ìdúró ọlọ́run ọlọ́mọdé àríbínú ẹ̀ nítorí àrùkù àdàdóbẹ̀ inshallah ta'ala àwùjọ islam àbí àwùjọ mùsùlùmí tàbá ti wá gbé kalẹ̀ òun yóò padà wá di orílẹ̀-èdè islam gbogbo yé wa ṣùgbọ́n orílẹ̀-èdè Islam ní dédé já àwùjọ ní ni ó fi torí pé yóò mọ̀ jẹ́ yóò mọ̀ jẹ́ fún orílẹ̀-èdè ń lo òfin láàrin ara tẹ́lẹ̀ ó dá kẹ́mìkan lọ gbàjọba nàìjíríà ní ìlú wáyé ó lè àrùn jọwọ́ rẹ̀ ẹni bá ti ṣe ìdìnà ẹ̀lẹ́ ló kò pa àwọn èèyàn ó jáde ìta tó tẹ́ àgbà tó ń kẹ́kọ̀ọ́ mọ́ wọn láàrẹ́lẹ̀ fún òló pòròbóyé tó orílẹ̀-èdè Islam àwọn mùsùlùmí ó wọ́n fi ní àwùjọ mùsùlùmí lẹ́gbẹ́ yóò fi ṣe ìgbáradì sílẹ̀ fún wa tó jẹ́ kó orílẹ̀-èdè yóò kọjá ìgbẹ́ pọ̀ lọ́rùn tààdà àlàmù abẹ́ ọlọ́run bá lẹ́jọ́ láti fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn àpá ní ọlọ́run ìtò alẹ́gbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì àwọn ọ̀sáàgbò àpò àṣẹ kọ̀bí láti ṣe làhùdé àhùdé àbíbọ̀lá náà bá yé ṣe dáadáa fún gbogbo wa náà ti àwa ní gbogbo tó yí àtẹlọ́run bá lọ́mọ ṣe lè rí àwa fún wa èyí tá a wá sọ yìí ọlọ́run jẹ́ kó wúlò fún wa láyé ní ní kọ̀rọ̀ sàárẹ̀ àti ọ̀gbìn ìyá kíámà ọlọ́run jẹ́ jẹ́ bẹ̀rẹ̀ lọ́jà fún wa láyé ní ní kọ̀rọ̀ sàárẹ̀ àti ọ̀gbìn ìyá kíámà ọlọ́run jábà ní ìwọ̀dọ́lá jábà ní ìwọ̀dọ́lá واجعل عليها جزاكم الله خيرا الحمد لله àdúgbò fún ọlọ́run ọba lẹ́yìn náà àti gbígbẹ́ fún àwọn ọ̀tájú